إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أذكركم الله وبعد وبعد ذلك أعطيكم في نور الله وعلى آله òfin tí ọlọ́run bá bá ti ṣe náà ní òfin tó dára tó rẹwà jù òun náà sì ni àwọn òfin tó ṣe é pé wọ́n jẹ́ òfin ọ̀dọ̀ máa òfin tí ó ní ìbámu sí ìdíje gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́run bá ní àlàyé àyà fún ọlọ́pàá ọ̀gbọ́n lọ́sẹ̀ ìkọ̀mí ọlọ́run máa kọ́ bá yẹ ọlọ́sẹ̀ ìkọ̀mí ọba

ọ̀tẹ̀lẹ̀ ìlànà rẹ̀ bákan náà gbogbo tọ́lọ̀ wọn bá fi lẹ́tọ̀ọ́ ló fi lẹ́tọ̀ọ́ gbogbo àwọn kàbí àwọn sùnmọ́ àwọn tààlà sílé wọ̀ òun náà lọ́nà ní sọ̀lọ́ àìsàn sílé wọ̀. ọ̀sálà yẹn lé fún àwọn sọ̀háàbà ó ti di àlàyé náà ní kọ̀ọ̀tù wẹ́wẹ́ àwọn sọ̀háàbà wọ́n ti gbogbo ìlànà yìí mú wọn jẹ́ tuntun ní ayé àtàkùn ìyá àwọn. lọ́nba wa kẹ́ anabi dáadáa àtàwọn alẹ́ rẹ̀ àtàwọn sàkábà rẹ̀ lọ́wọ́ kẹ́ gbogbo olùkọ́lé dáná rẹ̀ pẹ̀lú dáadáa tó kù sílẹ̀ fún wa ní ọjọ́ àlùfáà yàrá tó ti dé. bí àtẹ̀fẹ́ ọlọ́run ọ̀sùn náà ìdíkọ́dá kó ti àtẹ̀fẹ́ àtẹ̀fẹ́ kọ̀ọ̀kan wa tó ti wá ní ìkan nínú àwọn ẹni dáadáa tí wọ́n tẹ̀lé lánàá wọn pẹ̀lú tí wọ́n ti sílẹ̀ ọlọ́kọ̀ wa sọ̀rọ̀ náà ẹ̀ tí wọ́n tẹ̀lé sí ní masjidu nawal ní agbègbè àtẹ̀lé ní ìsẹ́yìn. a tún tẹ̀síwájú nínú àjọsọ̀rọ̀ ìṣòwò tí a máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ wa tí a máa ń ṣe. ètò ti pé lónìí insha Allah ta'ala ní ọjọ́ ákàtì òṣìṣẹ́ ẹlẹ́ẹ̀kẹrin nínú oṣù Muharram ní fourteen forty two ní ìjírọ̀ àjọyọ̀ sọ̀rọ̀ àti sẹ́lẹ̀. ترى قلوب المرأة من أدلة الأحكام هنا من ترى البني والوالد إذا كنت شارك في أن تابع هنا من ترى قلوب الكلام إبتدي أبتدي هنا من كتاب الأطعمة أو أقصد الإنسان nípa gbogbo jíjẹ gbogbo mímu tó tọ́ àti àwọn jíjẹ àti àwọn mímu ọ̀nà ìdí àti kábọ̀ wà pẹ̀lú àtọ̀nà ṣùgbọ́n àti àyàrá a sì fi ga àdéhùn méjì ní ojú ọ̀nà. síwájú kótó ni pé àwọn ọ̀nà àdéhùn ẹlẹ́ẹ̀kẹta ní gbogbo àwa tí abáfẹ́ ní ìdánilẹ́kọ̀ọ́ tí a ṣe gbẹ̀yìn lé orí àdéhùn méjèèjì tí a kà síwájú yẹn nípa bí a ti ṣe àlàyé nípa àwọn èyí tó tọ́ nínú àwọn ẹran láti jẹ àti àwọn tí ò tọ́ nínú ẹran láti jẹ láti sọ àwọn òfin tó di àwọn ẹran pàápàá jùlọ àwọn àmì dákùmọ̀ pé ẹran yóò dé wọ̀ látara jíjẹ lẹ́yìn eléyìí kálọ mọ̀ pé sẹ́lẹ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀ náà àwọn olùmọ̀ wọn wá ya pẹ̀lú pé ayé nípa kí á ti àpọ̀ nípa wípé. àwọn iṣẹ́ wò lọ́gà iṣẹ́ la lè ṣe láti gbójú kí àjọ ìtọ́lọ́lá jùlọ. bàbá àdúró ibẹ̀ nínú àwọn olùmọ̀ ẹni tó ike fọ́tọ̀lá ti rọ́ àná àwọn sọ pé kájà kú ó dára púpọ̀ nínú ọ̀nà tó dáa tó lè wà láàbí àjọ ni. bàbá wọ́n ti ní tọ́lọ́ láti lọ́dọ̀ ọdún wọn pé káṣí wò ní. wọ́n bá tó mú apáta wọn wọ́n sọ ọ̀làlẹ̀ àkàlàbẹ̀ yẹn wọ́n ti di ọwọ́ wọ́n ti ní ìgbà tó ti pé náà lọ́dọ̀ láti lọ́dọ̀ ti dára nínú àwọn ọ̀nà tá a gbà tá a ti kó dúkìá jọ. wọ́n á sàn wọn lè kọ́ ọ ṣùgbọ́n wọ́n lè tó dára jù nínú sáré sọ pé ó dá nínú àwọn àwọn èyí tó dára sí gbogbo ẹni kọ̀ọ̀kan òun náà lè tẹ́ tọ́ba ti déédéé ìṣesí èèyàn lẹ́yìn ìgbà tí sẹ́yìn jẹ́ halal o wọ̀lẹ̀ àkójọ kéjẹ ní níhá òbí síyèméjì nípa gbogbo àwọn nǹkan tí wọ́n dárúkọ níbẹ̀ yìí ọ̀nà ìrẹ́jọ́ fún wa mílẹ̀ tó ṣe kákó àkóyawọ́ káṣí rírí káṣí dáadáa sáwọn èèyàn níbi sẹ́nà wàá jẹ́ mi lọ́bẹ̀yìn káṣí jìnnà gbogbo tí máa ń jẹ máa ní ìwà èké ní iṣẹ́ láti kí ni o láti nà sí. bákan náà nínú àwọn àǹfààní tí wọ́n mú wa oníke kúlò máa ṣàkẹ́tà sí i gbogbo yòówù tí o bá ti ṣe ìbéjì nínú rẹ̀ wọ́n wá wọn rẹ̀ kéèyàn ṣe kéèyàn ó ṣe àǹfààní nínú ẹ̀ ní o gbogbo tí a bá ti ṣe ìbéjì nínú rẹ̀ kí wọ́n sàtàjẹ́ nínú ẹ̀ nìyẹn ni pé èso jẹ́ bílẹ̀. ويكيف صلاة منها وحديث النبي محمد صلى الله عليه وسلم بدع ما يريدك إلى ما لا يريد بيتي òun ṣe méjì nípa rẹ̀ kejì sílẹ̀ lọ ẹni tí òsì ọ́nìyẹ méjì bí etí sí ọ́nìyẹ méjì ìsílẹ̀ ọ̀lọ́ síbi tí òsì ọ́nìyẹ méjì. ṣẹ́gun lè fúnra fún ìfẹ̀yìn yà ọ̀ṣun àwòlá ọ̀gá ẹ̀ mo ní àlùfáàkù bẹ́ẹ̀ dàlú wá àyè ọ̀dọ́ ìyàtọ̀ sí bẹ́ẹ̀ láàrin pé kọjá alásàjẹ àti kéèyàn jẹ nítorá yé ká anagbóhùn àtẹríkà náà láyé fáwọn àfẹrọ èyí jẹ ìrà yé ká òun náà ní gbígbé gbogbo tí ò ní wúlò láti àmọ́ bí òkú sílẹ̀ láyé ìrà yé ká ní gẹ́gẹ́ bí àtẹríkà ọlá àtẹríkà tó fi ìsìlẹ ti dúníyà òṣèlú kan lọ láyé ká aláwọ sùnmọ́nà bó wà táwọn lọ́wọ́ ní gẹ̀rẹ́ wọ́n ti ká sí màá ìdáná òṣèlú kan náà ní ìgbẹ́lọ́wọ́ àwọn èèyàn sáà ti làwọn èèyàn náà ti fi lè ọ̀rọ̀ fún ní bẹ̀rẹ̀. àzọ́ọ̀dù òun náà ti ká pé tí òní sáǹfààní láti yá máa ti sílẹ̀. wọ̀lúwàlà ní tí wọ́n jẹ́ àṣàjẹ òun náà ni tẹ́lifù máa lò kọ́ ọ̀gbọ́n owó wíìlì àmìrọ̀ gbígbé iṣẹ́ àtìbáyà sí ìlera rẹ̀ pé ọ̀fà ìlera fún èèyàn tó má dá sí òun náà ni jẹ́ àlùwàlà. àlìhàdìsù àgbáàlì àdìsù ẹlẹ́kẹta ní òjò ọ̀nà náà وعن جابر رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم يوم خيبر عن لحوم الحمر الأهلية وأذن في لحوم خير متفق عليه وفي لفظ للبخاري ورخص حديث واحد لكن هذا فوجاد يا الله سبحانه وتعالى كما وعلمه wọ́n ní òjijì ọlọ́run sọ́nà ọmọ àlejò àlẹ́ àlejò sọ́nà ó pọ̀ ní ọjọ́ ogun kọ́ìbà nípa jíjẹ àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ ilé ó sì fi ọjà sílẹ̀ nípa jíjẹ àwọn ẹran ẹ̀sìn ó fi ọjà kájí àwọn ẹran ẹ̀sìn òfin sílẹ̀ mustapha nàlẹ́ àdébìbẹ́ lọ́kọ́lá ìgbà nínú gbólóhùn tọ́jọ́ sí ìmáàmù Bukhari nínú ẹ̀ka wa ti àbáwájá fún ìyìnbá gánà ó ní wàá ọkọ̀ sẹ́ni ádìyàn pé ó fi ọ̀dà sílẹ̀ ó ní ó ṣe ní dẹ́kun ó ṣe ní rọ́ọ̀kù wa láti gbé kàkẹ́ ẹran ẹ̀sìn. وقد ثبت في روايات أنه صلى الله عليه وسلم وجد الفجور تغلي بلحمها ولأن النبي صلى الله عليه وسلم ní ọjọ́ kùn yìí ó ní àwọn ìkòkò ìtàkùn ìkòkò tó pọ̀ tí ń sọ wọ̀wọ̀wọ̀wọ̀ tí wọ́n ti àwọn ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ yìí nínú rẹ̀ bá a mọ̀ bí ìyẹn ọkọ ti hà lọ́nẹ́bí bá ń pàṣẹ wọ́n dànù ọ̀kọ́ rẹ̀ àdébí wa sọ̀rọ̀ ìpínlẹ̀ kúrò nílò omi ká ṣe à ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ìjọsán nínú àwọn ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ púpọ̀. Ìrí wáyé pé anáhà bíṣọ́ ọ̀ ẹ̀dẹ̀tò. Nínú ẹgbà wá ní ojú wá pé ẹ̀gbìn ìdọ̀tí mi. Òfin lọ́wọ́ nínú ẹgbà wá ní ojú wá pé ináhà bíṣọ́ mi ní àmàlìṣẹ́ tọ́. Ìdọ̀tí ẹ̀sìn ni ó nínú fẹ̀rẹ̀ tọ́nù sí ni. Àwọn ìgbà mi fi wá báyìí. Òfin ṣàdéhìí masálà dáa. Masálà mi kékeré. Onáà lọ́wọ́ fi ṣàdéhìí ìwádìí mímọ̀ táwọn yìí rẹ̀ wò méjì oná lọ́wọ́ yẹn àdé alimọ̀tálà tó ń kúrò mọ̀tálà alákọ̀ọ́kọ́ anáwó dálà ẹ̀dá àjálà mọ̀tókòwò aláàtàkìní agbèrè lọ́mẹ alìkọ́mọ̀lẹ́ yẹn àtẹ̀yà ọ̀rọ̀ tó wà nù hadithi mọ̀tókòwò ọ̀rọ̀ tí wọ́n sọ jáde nù hadithi gbólóhùn kan wá bẹ̀yẹ ọkọ̀ kalórí wípé èèwọ̀ ló jẹ́ láti yàrá kẹ́tẹ́kẹ́tẹ́ tàmọ̀ pé nọ́ọ̀sù ó ní màtó ó ní gbólóhùn lọ màtó kò ní tó jáde bí ọ̀rọ̀ tó ń sọ bákan náà ó ní ọ̀pọ̀ wọ́n ọmọ níbi ìta akẹ́kọ̀ọ́ yé bẹ́ẹ̀ màtó kò lọ́rọ̀ kọ́rọ̀ sí ní gbàgbọ́n ni mọ̀kòhó mo lè túmọ̀ yìí pé tó ti bó ti sọ̀rọ̀ àtúntàgbọ̀ yìí kàbá yìí rárá. mọ̀tòkò adé òun náà ti pé jíjẹra kẹ́tẹ́kẹ́tẹ́ ẹbí ìwọ̀ ló jẹ́. èdè náà yóò afúnlọ́kọ̀ tààrí tààrí torí pé bí náà yóò bá wá wọ́n bá ní wọ́n kọ ọ̀ka ìpìlẹ̀ rẹ̀ sí ni òjì wọ̀. títí táàbì ní ẹ̀rí kàdé ògbé kò ní kó ìwọ̀ lọ síbi pé wọ́n kọ̀ lásán. وإلى وإلى تحريم أكل لحومها ذهب جماهير العلماء من الصحابة والتابعين níbi jíjẹ ìwọ jíjẹ ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ ẹbí ibẹ̀ ní ọkọ ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ nínú àwọn olùmọ̀ nínú àwọn sọhábà tí wọn tàbí rìn ìgbẹ wọn wọn máa bá ẹ̀dá fún àná tó sí lẹ́yìn wọn ilẹ ọdẹ àgbà ti lọ bí ọmọ ọkà ìgbọmọ àbí àbáwọn àbáwọn àbúlọ ọmọ àbá. wọ́n kọ́ ọ̀nà. wọ́n sọ báyìí pé ẹ̀yìn sẹ́tì bí haram wọ́n ní kéwì ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ rí wọ̀ ọ̀bí wáyé ní ọ̀bí wáyé ní tuntun rẹ̀ yìí inú ẹ̀gbá wá sí tuntun rẹ̀ yìí lọ́sọ̀ tó bẹ̀rẹ̀ àgbà sí. wọ́n sọ pé wọ́tẹ́lẹ̀ àkọ́yàwó ọkà gbóni wọn lọ́wọ́ sọ fún subhanahu ọ̀gá ta'ala pé kólé aṣíjú bí máa ọ̀ṣẹ́ ìlànà àwọn ọmọ èmi ò rí òun. níbi tí ọlọ́wọ́n bá fi ránṣẹ́ sí mi ní ìtọ́jú ẹ̀wọ̀ láti gbégbé ìyànjẹ fẹ́ tọ́fẹ́ jẹ. àyà àwọn forty five àti two kàńtà àti two nínú ìdálẹ́mọ̀ kékeré kọjá lọ. òun náà ní àyà mẹ́wàá àyà àwọn forty five ní sọ́lọ́sì lànà á. wọ́lú yà ní àyíṣà wọ́n ti bá aláṣọ́dọ̀ yà wá àyíṣà wà á máàlì àbúlásọ́dọ̀ máàlì lè wà á yá àti pẹ̀lú àwọn ẹ̀gbá kan pé anáhà mẹ́kìrú ha bí kò dé ìkọ̀ ẹ̀wọ̀ pé wọ́n kọ̀ lásán ni àwọn àwọn tàbí pé ipò pé ìwọ ni àwọn ọmọ bá a tàbí kó tọ́ wà á má má akọjá Abu Dawud ṣùgbọ́n bí Abu Dawud tó mú wa táwọn mú jáde láti ọ̀dọ̀ ọ̀gáàlì ọmọ abdul kọ́lọ̀ tó báyìí pé asọ́bàtìnà asọ́bàtìnà sẹ́nẹ̀tò ìyẹn kan jà wá wàlàmíẹ́kùn Ma, ó tẹ̀yìn mọ́ ahàlẹ́ ilẹ̀ àti máa kò sí kankan tí mo sì lè rí pé mo lè rí bí bọ́ àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí mi tí kì í bá ti àwọn ọ̀rẹ́ ẹ̀rántá rí látara kẹtẹkẹtẹ. fàtẹ́yìn wọn fún ọmọ ìfowópamọ́ máa ti sọ̀rọ̀ mo bá bá òjijì ọlọ́dún sọ́lá pàkúrò mo bá kọ̀ pé ìnájà àwọn sọ̀rọ̀ ló máa lè lọ́mọ ìlànà ìyá òjijì kẹtẹkẹtẹ lílé wọ̀ láti jẹun ọ̀kọ̀dé àtọ́ àti àfẹ́sálẹ̀ tó ìyẹn ti jẹ́ àwa báyìí àìrí jẹ àìrí náà rí òṣèlè sí wa. قال فانا اطعم اهلك من سمين حمرك وان فانما حرمتها من جهه جوال القريه ọbani fún àwọn mọ̀lẹ́bí rẹ jẹ nínú wàrà àbí ọ̀rá ayára tọ́jáde lára rẹ oúnjẹ ọ̀dára kẹ́tẹ́kẹ́tẹ́ èyí tí mo ti léwọ̀ òun náà ni àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ ti ń pa kíkú ìkáàkiri àwọn ìgbèríko tí wọ́n jẹ ìdọ̀tí yáàní àjàlára ìnípa àwọn ẹni tí àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ ti jẹ́ ìdọ̀tí kò sí lé wọn. eléyìí lẹ́rìí káwọn tí wọ́n sọ pé kò ní wọ́n sọ ní wọn. وقد قال الخطابي الخطابي طبعا في أما حديث ابن حجر وقد اختلف في إسناده حديث ابن حجر àwọn olùmọ̀wọ́n ti apá nípa ìsàfihàn rẹ̀. قال أبو داود رواه شعبة عن عبيد عن الحسن أبو داود الصفي شعبة بوا لقد عبيد لقد الحسن لقد عبد الرحمن أما معقل لقد عبد الرحمن أما بش لقد أو يكا لمزينة أن سيد مزينة أرجل في أساجه إدلي مزينة في ريكا جاء أرجل أو ابن أبي أبجر تفهم بابا أبجر سأل النبي صلى الله عليه وسلم قبل النبي ورواه متعب متعب البوا فقال تقول عن أبي عيينة عن ابن عيينة نزل ابن عيينة عن أبي معقل نزل بابا معقل عن رسولين التي أدارته مني من زينب التي زينب أحدهما عن الآخر وقد ثبت التحريم من حديث جابر dájúdájú jíjẹ wọ ẹran kẹtẹkẹtẹ bí ó rilẹ láti mọ hadith àbọ àjáde yorì ìlú ha àwọn ẹni pé hadith tàǹkà yìí wọ́sáfọ̀wọ́ mi tọ́rí ike abéyàwó mùsùlùmí ni wọ́n sì mú wa fún hadith wa láti pàṣẹ àbújáwó ní kí sọ́kà pọ̀ tẹ́gbà wa rẹ̀ sọ́kà pọ̀. ثم قال وأخرجه وأما قوله قلت ضبي إنما حرمتها من أجل جوال القرية في قواطع متلوة nítorí àwọn ẹran كذا كذا في ń jẹ ẹ̀mí فإن الجوال هي التي تأكل العبرة وهي الجنة إلا أن هذا لا يأكل أنا تقول الجوال هنا لنا تتبين tó nínú àwọn ará jàlálà àti dárúkọ tó wà lóye ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó láàyè kò fẹsẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ ànábì bẹ́ẹ̀. wọ́pọ̀ sábàtà náwó náà ha á ń lò fún mi ha èyí tó rí lẹ́ni pàdé tó sọ́dọ̀ ọkọ̀ nípa àwọn ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ rí ní àdáhà méjìsùn orí bí ẹ̀sìn ìjọsìn ni. wọ́tá bàbáná ló hu ilá muhammadu bin sini wọ́n tó fa ìsàbíti hadithi wọ́n fa dọ́dọ̀ muhammadu ọmọ sini láti ọ̀dọ̀ anas لما افتتح رسول الله صلى الله عليه وسلم خيبر nígbà tí a ní sọ́dá sí ìlú Khaybar من القرية ونحرنا وطبقنا منها أري àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ kan ní sọ́jà dìbò mìíràn déjì mi lába pa ọ lába منادي رسول الله صلى الله عليه وسلم ní olùkèké nínú àwọn tí ó ń pèsè fún àdéhùn sábà sánẹ́bí ẹgbẹ́ ọmọ kéde fáwọn ènìyàn lọ́ba tó báyìí pé iná mọ́ àwọn tó lẹ́wọ̀ dáadájọ́ ọlọ́wọ́n bá tó dúdẹ́ rẹ̀ yẹnì àyà nìkọ́ àwọn méjèèjì kọ̀ fún yín àyà tó níbi kí ni òun kò bí ọ̀nà kẹ́tẹ́kẹ́tẹ́. wọ́n iná harí àdúgbò ìbéèrè min amẹ́lì ṣètọ́ ọ̀nà fẹ́ ṣètọ́ mi wà ó fi àti gbogbo gbogbo àwọn kòkò tí wọ́n ti gbàrà sí wọ́n ti tẹ̀lé ẹ̀fà rẹ̀ nìyẹn tí wọ́n ti kéde òun àti agbègbè ẹran náà ìṣèlú wọn dà bẹ́ẹ̀. tọ́bajì ní àtẹnudọ̀ kan kọ́ a ọbẹ̀ tó délẹ̀ tó sọ wọ̀ iná wọ́n ní kíni a ti ṣe iná a tàbá jẹ tán tó tẹ̀lé ọ̀sán fẹ́ ká sáfẹ́ kan ló kù àbẹ̀ ẹ̀kọ́ ṣùgbọ́n sọ̀hámà ìlú ọ̀nà lọ ìtara àyèjì ọ̀rọ̀ tí wọ́n ti sẹ̀ mẹ́rìnà wà àfààní. agbọ́ àtìkẹ́ ọgbà tọ́lọ́ ọba ìdíjọ láti ọtí náà lè yọ lọ́lọ́ ní fàhálì àtúntò mọ̀tàhún ìjẹ́ ìjáwọ́ ní ọ̀nù tàháìnà tàháìnà tàháìnà àtijáwọ́ àtijáwọ́ àtijáwọ́ gbogbo tí wọ́n ti kọ́ sínú gbogbo nílùú màdínà ó ká gbogbo subhanallah ẹ̀rí àwọn sọ̀hábà nínú bí ọlọ́wọ́ bá ti bẹ́ẹ̀ tí wọ́n tọ́lọ́ nìyẹn wọ́n ti gbà gbogbo ẹgbẹ́ gbẹ́ gbogbo nínú ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ lójú kẹ́tẹ́kẹ́tẹ́ lè mọ̀ sí dáná ni. wọ́n ní hàdá pẹ̀lú eléyìí yẹ́wò tó lè kọ́ òòlù ní anáhà ìdámọ̀ tó lè má nǹkan pátá kí n lábẹ́ àdọ́hà. yóò tún máa jẹ́ pé pẹ̀lú eléyìí ìgbóná tí wọn máa ń tó tọ́tù sọ níbòmí ni ọ̀rọ̀ yóò fi bàjẹ́ pé ìdánimọ̀ sọ̀rọ̀ láti lọ sọ pé wọn gbọdọ̀ ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ lé òun ni pé màá pátá ilẹ̀ ti zọ́nà kíkéré rírì ìjọba kí ti ka kẹ́tẹ́kẹ́tẹ́ púpọ̀ kò ní rí nǹkan wọ́n ti kí ni o wọ́n gùn. ìgbẹ́jọ́ ìgbà ti ṣe àwọn ọmọ orí sáré ti dé ilé kàmá àfọ̀rọ̀jà ro النبي امام عباس بن مجاهد عبد بن راجع لا تقل ابن عباس رضي الله عنهما انما حرم رسول الله صلى الله عليه وسلم الحمر الاهليه مخافه قله الظهر عليه الصلاه والسلام قلت لي كثير كثير لي هو يتولي سيمبايا كما ريكم كيكيري ريكم واني كنت انا في الصلاه تكريو تتسيري وني لكم ما يكسر لي لكم وفي روايه البخاري وفي رواية البخاري من لنافع إمام البخاري نظر في عباس في المغازي من رواية الشعبي من لنافع الشعبي أنه قال أنه قال ابن عباس أنا أخو عبد الله بن عباس رأيكي لا أدعي اليوم أنها عنها رسول الله صلى الله عليه وسلم من أجل أنها حمولة الناس يعني صلى الله عليه وسلم وما يقول يقول الناس من بيعوين يقول كتابة عمل بيع wàkẹ́rì ha àtẹ́bí ha bá hàmúlẹ́tẹ̀ wọn sáré bí wọn fara pé ní máa ń gbé wọn kọ́mọ́jẹ pé ọ̀sán. àwọn àrọ́mọ ha alùpàṣẹ́tà yẹn wọn fọ ìbàdàn abánibí máa mọ̀ tiẹ̀ sílé wọ̀ ní kan gbé lásán ìmọ̀ bóyá ti torí pé kọ́mọ́jẹ pé mo nílé nǹkan òkùnkùn ni àbí fànàbí tiẹ̀ sílé wọ̀ lásán ní kan gbé ó ti yé wa wọ́n ti mọ̀ pẹ̀lú náà sí ẹ̀rí tó wáyé pé ànáhó àwọn ọmọ ha lè àná àrí dáadájú ànábi tẹ́lẹ̀ wọ̀ lórí pé ìdọ̀tí ẹ̀sìn. wọ̀ká anabuna abasi wọn dàgbẹ́ bí ẹbí àwọn wàtí láàbà abasi náà yẹ ànàbẹ̀ nàní bí ẹni pé wọn mọ̀ nípa àdéhùn bí àdéhùn yẹn pé kó ti wáyé lọ́sọ̀dọ̀ ànábi sọ̀rọ̀ yẹn pàtàkì dáadáa bí iná tẹ̀lé ìwé àná ní wọn bá ti ṣe ìméjì nípa jíjẹ́ kíkọ́ rẹ̀ bíbí ẹgbà wa kíkọ rẹ inú bíbí méjì parí. wọ́n èyí ti kọ́ di sábà tẹ̀ náà nígbà tó ti jẹ́ pé kíkọ ti wáyé lápẹ́dà níbi tánẹ́tì kan wa wàá tó o dà ní ìlú jẹ́ pé ìpìlẹ̀ kíkọ nínú òfin ẹ̀sìn ọlọ́run tí wọ́n bá kọ́ pẹ́pẹ́ àgbọ̀dọ̀ sí ìpìlẹ̀ rẹ̀ wọ̀ ni. nígbà tó ti wáyé báyìí wọ́n fi yàdé wọ́n fi fi àdéhùn ẹ̀sìn kí ni wọ́n fi tẹ̀sí wọ̀nyí ìjẹ̀lẹ̀ náà ìlàjà kódà ká má mọ̀ títà ti sọ́nà àdínkù kátà tí wọn wá ìdí kan káàkiri torí pé ní òfin ẹ̀sìn ọlọ́run ó ti kílẹ̀ nínú àwọn àjámù ṣẹ̀rẹ̀ẹ́yà nínú àwọn òfin ẹ̀sìn ọlọ́run bá ń kó náà ní àtẹ̀sílẹ̀ kájúwọ́ dùn lẹ́rẹ̀. sàwọn àlẹ́múná àlẹ́ẹ̀dàgbà àwùlá àbá àti ẹ̀mọ́ sábàbí tí wọ́n fi délé wọ̀ tàbí tí wọ́n fi tòmí ẹ̀ sábà àti ẹ̀mọ́ àjùwọ̀ dùn lẹ́rẹ̀ kọ̀bá àti ti pẹ́ẹ́lú ká máa wá ẹ̀jáwù tó ń bẹ níbẹ̀ àwọn ọmọ tó wà ní ìjọ ti ti gan yóò fi fún wa bàbá àti ẹ̀ mọ́ ìgbìlẹ̀ nípa ju wọ́n ti tẹ́lẹ̀ tá a láì máa dàbí pé kí ló dé tí wọ́n fi dáhùn sí ọgbọ́n òwe fọ́ọ̀lù afẹ́rí kọ́ fọ́ọ̀lù afẹ́rí kọ́ fi pé ní ká tèmi ní rárá òkè ìgbìlẹ̀ nípa ju wọ́n ti tẹ́lẹ̀ fóun tó tó تباتي الطبراني في بجاد الدين حديث أم نصري المحاربية المحاربية أن رجلا أنا قد أنا جارا كونك سأل النبي صلى الله عليه وسلم عن الأمور الأمنية هو بير هو النبي صلى الله عليه وسلم نفا كتا كتا يجي أو كتا كتا يجي فقال وجيت الله صلى الله عليه وسلم عليك سريع الكلام tí kìí ṣe pé kẹ́tẹ́kẹ́tẹ́ dá àwọn àjẹmúkú káàkiri ni wọ́dà kùlù ṣẹ́járọ́ tí kìí ṣe pé máa ń di àwọn igi oríṣiríṣi káàkiri. ọ̀rẹ́ ọba sọ̀rọ̀ ìṣòro wà á fi mí lọ́sọ̀ mi hà tọ́ba ti dé pé ń jẹ mi tí kìí yẹ bá mi lọ́jọ́ nínú rẹ̀ tọ́ba fẹ́ jẹ. Tọ́lé ẹ̀rí wáyà fún ọ̀gbọ́n ìwọ̀sọ̀ sí ẹgbàá wáyà ọ̀fẹ́ tẹ̀gbọ́lẹ̀ pọ̀ lálàáfíà ẹ̀wà tó ti lọ́la bí àyè láàbọ̀ àwọn ọ̀gbìn àlè àhàlẹ́ ìfọ̀sọ̀lẹ̀ àhàlẹ́ ìdí àtàkùn fáwọn ìsàwá tó lálàáfíà wà ní ìfọ̀ lálàáfíà àmì kejì ọ̀ lálàáfíà tó fẹsẹ̀ wọlé àwa ní ìtako àwọn àhàlẹ́ tí ó ní àlàáfíà. eré ìdí mọ́tí àlàkà kọ̀kọ́ sí ìtọ́jà tó ní pé jíjẹ ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ ní ìwọ ni láti òkun kọ́ ìbàmù النبي صلى الله عليه وسلم يقول إن الله ورسوله ينهيانكم عن أكل اللحوم الكفر الأذية ọlọ́run bá tó tẹ̀ rẹ̀ ó fi ṣe jíjẹ kẹ́tẹ́kẹ́tẹ́ lé àwọn ẹran rẹ̀ kò sí lè wọ̀ fún yín ẹ̀mí tó sì tó ẹ̀mí ni pẹ̀lú àwọn ẹ̀rọ wa ní pípé ẹ̀mí ni ọba mi tó ní ìdọ̀tí ni ọba mi tó nínú ẹ̀ṣẹ̀ tán ògbélé yẹn ó ti fi dá wa lójú dáadáa yìí pé ìwà ló jẹ́ lóṣèlú yà láti jẹ kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ ilé àmọ́ àwọn kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ owó gbọ́ halal yẹn jẹ́ fún wa halal yẹn kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ owó jẹ́ èyí àmọ́kó ní àwọ̀ dúdú funfun dúdú lára tó kéde dẹ́gbà. alimọ̀tí alákòóso àníyà ìwádìí mímọ̀ ẹlẹ́ẹ̀kì ta fẹ́rẹ́ kọ́ دل الحديث على حل أكل لحوم الخير حديث التوكا lórí jíjẹ ìtọrọ jíjẹ àwọn ẹran ẹsìn wọ̀nyí na ìdílé ha nípa jíjẹ́ ẹ̀tọ́ rẹ̀ onídàáhàbà zayd ibn ali shafi'i wàkàkìrà abi hanifa ibẹ̀ ni zayd ọmọ ali imaamu shafi'i àti àwọn ọ̀rẹ́ méjì àbú hanifa àwọn ọlọ́run méjì yẹn jẹ̀ ní wọn lọ àti imaamu ahmad àti ishaq mọ́ra hawaii àti jamaahiru sálàfù wal sálàfù àti ọ̀pọ̀lọpọ̀ ní àwọn sálàfù àti àwọn sálàfù wọn ti délé lè ná àtàlẹ̀ àdé fún àdéhùn ìtọ́sọ bẹ́ẹ̀ pé ọ̀tọ̀. wọ̀lẹ̀ máa fi máa ní àwọn mìíràn àhàdé ti sàlẹ̀ àti tó tún wà nínú àwọn ìtumọ̀ oríṣiríṣi nínú àwọn àhàdé ti ní ìtọ́ka lórí pé ẹ̀ràn kẹ́tẹ́kẹ́tẹ́ bóun ti ní wọ̀ ẹ̀ràn ti tiẹ̀ ti kí bisanade pẹ̀lú sàbìtì rẹ̀ alasẹ́fì ṣẹ̀fẹ́yìn lórí májèmọ̀ ìmáàmù Bukhari mùsùlùmí látọ̀dọ̀ àmọ́ anáwó kọ́ra lẹ́kùn jìrẹ́ ọ̀sán fún jìrẹ́ jìrẹ́ ti gbé. làmìyẹ́ gàdí sálẹ̀ fún kẹyà kúlúùnà àwọn asáájú rẹ̀ tí wọ́n jẹ́ asáájú líle àwọn asáájú jẹ fún ọ̀yẹ̀wò òkúlẹ̀ tí wọ́n jẹ rẹ̀. ọ̀yà fún jìrẹ́ fún jìrẹ́ ju àlọ́pẹ̀ kóòtùlá àtúnṣàbọ̀ ọ̀sán lọ́láyé sọ̀rọ̀ láàrin ìjọba pé gbólóhùn yẹn náà ọ̀rọ̀ tó fi ọ̀rọ̀ ilẹ̀ ní pé àwọn sálàkù lẹ ọ̀yẹ̀ wọn òkú lẹ tí wọ́n ti kéde ọ̀ wọ́n ti rẹ̀. wọ́yá ti hadith asma bẹ́ẹ̀ náà ni hadith asuma ń bọ̀ wá ètò tó kọ́ sọ yìí pé nàhàwùnà àlẹ́ ahdi rasulillah sallallahu alaihi wasallam fàrọ̀tà a fún apá ẹsẹ̀ kalójú ayé àti sallallahu alaihi wasallam fa àkàrí náà wọ́n á jẹ́ òun náà nílẹ̀. بكلا وذهبت الهادوية ومالك أو هادوية الإمام مالك وهو المشهور عند الحنفية ولو لطلق نام لطلق بدون رضا وحنفية إلى تحريم الخير أعطبي ولجلت جنا وتدل حديث خالد بن الوليد مؤثر بل حديث خالد بن الوليد رضي الله عنه نهى رسول الله صلى الله عليه وسلم وجد الله صلى الله عليه وسلم àtòkùn mi lè fẹ́ ìwé ìwé bá àwọn ìṣẹ̀lẹ̀ wọn ti sọ́lá ń kọ́ fún wa láti jẹ àwọn ẹran ẹtì àwọn ẹran ìbáka àti àwọn ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n kó lóbi iná mi nínú ìdìbà àti gbogbo ẹran tó bá ní ọ̀gàn nínú gbogbo ẹran tí ń sọdẹ ẹran tí ń pẹran jẹ. òbí wa ti di ti yàdà nínú ẹ̀bà wa ní pẹ̀lú àdéhùn tó ní ọ̀nà fáyìbá rọ̀ ní ọjọ́ ogun fáyìbá àwa wọ́n kò jí ibà àyùn àwọn àfáà tí wọ́n sọ nípa jíjẹ́ tọ́ ẹran ẹ̀sìn ní jíjẹ wọ́n wá pè é padà fún ọ̀rọ̀ yìí pé bí a ń nà ó kọ́lẹ̀ bẹ̀ àkéyè pé pé dáadáa bí mọ́mú bẹ́ẹ̀ àké sọ nípa ọ̀rọ̀ tí wọ́n lọ́wọ́ látọ̀dọ̀ kálídọ̀ ọ̀wálé ní pé káàdá ìdínádó òtítọ́ ìbọn kọ́lẹ̀ fún ìwáyà tẹ̀sí pa. àdéhùn tẹ̀ àdéhùn tó fi orí lura wọn ni ó sì tún yapa sí ẹ̀ka wa tó wá lọ́dọ̀ àwọn tó kàn balẹ̀ sí inú àwọn oníṣàdé. ọ̀kọ́lẹ̀ Bukhari alimami Bukhari rahimahullah ta'ala sọ pé yorùbá àni abi sọ̀rẹ̀ sọ̀rọ̀ fúnnu yẹ̀dí wọ́n gbà wá látọ̀dọ̀ Abu Salih sọ̀rọ̀ ọmọ yẹ̀dí àti Suleiman ọmọ sẹ̀lí wọ́n fi kìnnà bọ̀ wọn ní ọ̀rọ̀ tí wọ́n ti gbà wá yẹn ojú sọnù kò láàbì wò pé ìwò ó ní òye nú ọyọ ń kọ́ yẹn lómi nú bákan náà wọ́n dán afẹ́lẹ́ haditha ahmad imam muhammad sọ pé hadith yẹn lọ́ọ́ yẹn fún wọn sọ yẹn wọ́n dárò kò pín àti dárò kò pín àti Khattabi àti ibn Abdul àti Abdul Haq wọ́n sọ pé lọ́ọ́ yẹn fún ni hadith pé anabi ṣe ẹ̀sìn ó ṣe ní ìwọ̀lẹ́ ibi tí wọ́n ti ka gbogbo àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta nìjọ. wọ̀sẹ̀dẹ́lù bí kọ́ọ̀lì ní sàáyà wọ́n wá fún ẹ̀rí wá àwọn tó ń sọ yìí pé níṣẹ́ ni ẹran ẹsìn àlè jẹ́ wọ́n wá ẹ̀rí wá pé ọlọ́wọ́n bá ẹ̀rí gbẹ́lá nígbà tó ṣe àpé wọ̀lú fáìlà wọn lè gbẹ́lá wọ́n ìkàdé lọ. gbẹ́lá náà pé ìtàríkà bó ha wọ̀ dínà wọ́n lọ́lọ́ ìdí tí ọlọ́run fi dá ẹ̀sìn kẹ́tẹ́kẹ́tẹ́ àti àtìbá kanu kọ́nà sọ ẹ̀yà fún wa pé ìbẹ́rẹ̀kẹ́ bó ra wàbí ìnà tẹ́lẹ̀ bá a mú tòmọ̀jọ́ kó sọ́rọ́tò dáhì ayẹ rẹ̀. wọ́n tẹ̀sán nínú ìdílé ìdílé ìdílé ayẹ rẹ̀ wòlò ìdí àbírílẹ̀ pẹ̀lú tí wíwá ìdí pẹ̀lú ayẹ yìí wọ́n mú aláwọ̀ ojú أن العلة المنصوصة تقتضي الحق wọ́n ní ìdí dẹ́rì wá lórí ẹ̀yẹ gangan ó ti di àkótá sórí torí bọ́lá kò ṣe kàn yẹn. ìgbóná pé ìtẹ́rìkàbó ha ọ̀dínà ó ti di àkótá pé kò sí kankan fún tá a lè lo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìfojú káàkó lọ ó ti jọ sùn. ẹ̀rí tí àwọn tí wọ́n gbà yí pé àní jẹ́ tí wọ́n lo àyà fún nìyẹn o. ìbá hàtù akínìhá ìlà àbùdó ọ̀dẹ̀rì àyà wọ́n ti tẹ́ bá sọ pé ọ̀tọ̀ kí èèyàn wá jẹ́ òsìyàpá sí ìtọ́wà lójú àyà ọ̀rọ̀ àkọ́kọ́ tí wọ́n mú wájú. wọ́n kò jí ibà èsì táwọn àbá tí wọ́n sọ pé tọ́lá ti jẹ tó ń pọ̀ níbẹ̀ òdìgbébé àná tọ́wọ́n na alẹ́ láti mọ̀ tó sọ dájúdájú jíjẹ́ pé kí wọ́n mú ìdí kan wá kẹ́rì ó mú ìdí kan wá láyà tẹ́lẹ̀ ìhàtẹ́ bíi hà ọ̀sọ́ pé ìyẹn là mú sàǹtà. bí wọ́n sọ fún apẹ́tọ̀ ẹ̀ẹ́ nítorí nǹkan báyìí àti nǹkan báyìí o o ṣe nǹkan báyìí torí nǹkan báyìí torí nǹkan báyìí kò túmọ̀ pé torí ìyẹn nìkan náà lásán nǹkan yóò fi wà lásán o. ó túmọ̀ yìí pé táwọn sọ ni pé tí ẹ̀rí bá wá tọ́sọ àǹfààní tí ń bẹ́ẹ̀ mi kan kò túmọ̀ fún àǹfààní ẹ̀ fàlàyé fèrè ìhàp yẹn ò dé kò túmọ̀ àbótán fèrè òbí wà sí ìlà gbégbé kápù kápù lásán kápù tó ti jọ́sọ̀. wà ìnáwó yóò dábàá ìbí ha bẹ̀rẹ̀ ìrí ìmọ̀ ìtìbà ọ̀ ẹnu kò lórí pé àǹfààní tẹ̀sí kẹ́tẹ́kẹ́tẹ́ àti ìbákálẹ́sẹ̀ wọ́n tayọ wípé kákẹ́kọ̀ọ́ kásìkéde o kásìkéde sọ̀sọ́ lásán àǹfààní tá rí lára rẹ̀ jù bẹ́ẹ̀ lọ. وإنما نص عليهما لكونهما أقلب ما يطلب ìsínà sọ̀gbẹ́ wa bẹ̀rẹ̀ ní pé torí pé nìkan méjèèjì ló kórí jù nínú nǹkan tí wọ́n sábà máa ń wọ́n ṣe èyí tó kórí jù nínú sọ̀gbẹ́ wa pé lọ́pọ̀lọpọ̀ máa máa gùn wọ́n lọ́pọ̀lọpọ̀ sì ni àwọn ẹ̀ máa ń dín nǹkan ọ̀sọ́ ẹ̀rí dáńdélu wáyé olówó kẹ́tẹ́kẹ́tẹ́ àbí òsì ni olówó kẹ́tẹ́kẹ́tẹ́ ń bẹ lóde olódò bẹ́ẹ̀ yẹn ẹ̀rí bẹ́ẹ̀ ẹ̀sìn ìjòwó àdúgbò ẹ̀kọ́ ni àwọn ẹ̀sìn ìjòwó ń bẹ pé á ah, ẹ̀sìn máa ń náyà lówó ẹ̀sìn ìjẹwó wọ́n sọ̀sọ̀ fún wọn ti wẹ̀ wọ́n ti bọ̀ sọ́ọ̀bù làwọn bá fi ti fáàlì wọ́n ni á ah, ó wẹ́ sí ọba ẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni ẹ̀sìn lágbájá ẹ̀sìn kéde kan ni wọ́n fi wọ́n fi ń ti ọ̀sọ́ iye eléyìí ló forí jù nínú àwọn nǹkan tó ti pé à ń lò wọn fún ni lọ́lọ́wọ́ bá dá fún pọ̀jẹ́ pé náà ló borí jù ní bíbẹ́ ẹ̀kọ́ à ń lò wọn fún àwọn nǹkan mi fẹ́ wọn lọ sálímù ìhásírò làmtánà amúlò àtìkọ́ọ́lì alẹ́ ọ̀yẹ́lì wọlébẹ́lọ́ọ̀lì wọlébàdì tọ́ba lọ jẹ́ ibi àkótán tọ́ba lọ jẹ́ kó lọ lálàáfíà bẹ́ẹ̀ ni níta àbá ni pé gbígbé àwọn ẹrù tó wúwo àbá pé kò ní tọ́ tá a máa gbé lórí ẹsìn tá a gbé lórí kẹ́tẹ́kẹ́tẹ́ láti gbé lórí àwọn ìta ká wọlé akọ ìlú yìí kò sẹ́ni ìgbà tó sọ̀rọ̀ ẹ̀ pé ààrẹ ìdí àwọn ìṣó wọlé. ọ̀rọ̀ àkọ́kọ́ tí wọ́n mú wá táwọn olùmọ̀kọ̀ lórí ẹ̀ àwọn tí wọ́n sọ pé kọ̀ tọ́ka jẹ sí ojú pàdé tí wọ́n fi lo áyà òní pé àbúrò àni ẹlẹ́ẹ̀kejì min wujuhi dalalati al-aya nínú àwọn ojúkọ́nà ìtọ́ka aya ala tahrimi al-akli lórí jíjẹ wọ jíjẹra ẹsìn òní atiku al-bigari wal-hamir bọ́lá wọn ti mú ọ̀rọ̀ al-bigari kẹ́tẹ́kẹ́tẹ́ àti al ẹ̀ al-bigari àti al kẹ́tẹ́kẹ́tẹ́ bó ti fi ọ̀rọ̀ àwọn méjèèjì tẹ̀ lọ́rọ̀ ẹ̀sìn. والخيل والبغال والحمير وتمو خيل وأواني والبغال والحمير وتعاتي كل دوري ó ṣe ìfọ̀rọ̀tẹ̀lé sí àti àti gbégbólóhùn àti àti tó mú wáyé táyà mú wáyé lọ́dọ̀ àwọn báwọn ti gbọ́ yìí o. wà á iná mú dááló nàárà ìṣirò bí ìmọ̀ máa hà. wọ́n tọ́ka pé àti ìbáàgá àti kẹ́tẹ́kẹ́tẹ́ ìpè ni wọ́n papọ̀ mọ́ ẹ̀sìn nípa ẹ̀ pàtì àti àti ẹ wọ àwọn olùmọ̀ pẹ̀lú àwọn àgbẹ̀ tó nípa wọn fàyọ̀ lára àyà. gbégbó ti lè dáko pé kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ tó dáko ẹ̀sìn ọwọ́ ní àti ìbáka kẹ́tẹ́kẹ́tẹ́ ó túmọ̀ pé méjèèjì ìbáka àti kẹ́tẹ́kẹ́tẹ́ yìí náà papọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni. wọ́n ní torí ẹ̀ bó ti mú wáyẹn bọ́lọ̀n ti bọ́lọ̀n ti tó méjì lókè tó wọ́n tẹ̀léra wọn yẹn tó wọ́n túmọ̀ wípé wọ́n papọ̀ ni pẹ̀lú rẹ̀ nínú kílì tọ́kùmí àwọn fi tọ́kùmí tàfi nínú ìdájọ́ ní ìwọ̀ nígbà tá a ti mọ̀ pé ìbáka náà ìwọ̀ ló jíjẹ rẹ̀ a ti mọ̀ pé ìdí tá a sọ pé ìbáka ìwọ̀ ni kí ni ìdí tá a sọ pé ìbáka jẹ́ ìwọ̀ wọ́n ní torí pé kẹ́tẹ́kẹ́tẹ́ àtẹ̀tẹ̀ ló tó wo ìbáka kẹ́tẹ́kẹ́tẹ́ ewọ̀ ẹtí jẹ́ ẹ̀tọ́ ìtọ́ bá ti ti lè mú ìtọ́ jẹ mọ́ halali àti àwọn ọmọ bẹ ìfilé papọ̀ sí nìkan agbègbè ìwọ̀ ní òkúri. tó ní ìbáka fi ṣe kí ni olùdíje wọ̀ sẹ́ni pé ọ̀nà ní ìdílé sí ìbáka fi jẹ́ ìwọ̀ gangan fúnra ara rẹ̀. tọ́ wọ́n ní pé bàtà sọ̀ pé bàtà náà ti dé ìwọ̀ tá a tó ti wá ní pé kẹ́tẹ́kẹ́tẹ́ náà ṣe kí ni o tó ti dé ìwọ̀ báyìí tí ó fi jẹ́ kọ́ lọ́wọ́ fi mú àti àti wá lẹ́yìn ìgbà tó dákọ ẹni tó fi dákọ àti ìbáka àti kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ìdájọ́ jíjẹ wọ̀ ní jíjẹ wọn náà bákan náà. wàmán afọ̀rọ̀dà ògùnmáhùnmá àti òkùnmímá wọ́n ti pààrẹ̀ ní ìdájọ́ ìlànà ìlẹ̀ wọ́n lẹ́nu yóò tọ́ bá àdáyẹrí ìdájọ́ ìbáka àti kẹ́tẹ́kẹ́tẹ́ kúò lára tẹ́tí ó kàtà fún wa lẹ́nu abẹ́rẹ́ báyìí wọ́n kò dín ibà áyìn kù àwọn olùmọ́wá fèsì lórí ẹ̀ wípé bí a nà á dá mi bá mi dà lálá tilẹ̀ fẹ́ràn. eléyìí tí wọ́n mú wá táyà mú wá yìí tó dájúdájú eléyìí ní ojú ojú ọ̀nà títí èrí pẹ̀lú afẹ́fẹ́ ni wọ́n ní àbọ̀ àyìn ìyẹn sì ọ̀rọ̀ tẹ fún àyẹ̀sẹ̀ kí ni ọ̀lẹ́ ọ̀jọ̀ra wọn lọ́dọ̀ àwọn kan jẹ́ ilé nìkan azali ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n mú wa ní ojú ìdàlẹ́ àti àyà níbi àwọn ojú kan náà ẹ̀rí àyà ànáha tí kọ́tìlì ní fìtì náà wọ́n mú àwọn ẹ̀rọ yìí wá ọlọ́kọ́rọ̀ rẹ̀ wá láti fi ṣe ìrègùn ìdára lórí wa ni. fọlọ́gánà ti ní màá yóò kálù tọ́yẹ tó nínú nǹkan tí wọ́n máa ń jẹ ní làgánà lè fìtì náà fi ní àtàwọn ìbájẹ́ bọ́lá wọn ti ṣe èrè fún ìjẹ́ra orí yẹn lé wa lórí ìbátú lágbára sílẹ̀ lọ ìbátú pọ̀ jù bẹ́ẹ̀. ọlọ́run fi àwọn kan yẹn ṣe èrè fún pé a ah, ti bí ni mo ti báyìí mo ti báyìí mo ti báyìí fún yín ọ̀rẹ́ tó ṣe fún wa ti ṣe èrè fún wa lórí. kákọ́ wa jẹ́ pé kí jẹni ẹsìn jẹni láàrin wọn a ah, ìrègùn yẹn bá ṣe kí ni o ìbátú pọ̀ bí bọ́lá wọn bá subhanahu لأنه يتعلق ببقاء àlùbáyínà torí wípé yọọ máa so mọ́ ṣiṣẹ́ fún àwọn ẹ̀rí wàlhàkìm láàyè sànù bí adìnnà àníhàn wọ́yẹ́ fífò àìláha síyàmá wọ́kọ̀dé sànà bí àkìrí fìyé máa dákàrà fábìláha. ẹni tó bá ti jẹ́ ọ̀jọ̀gbọ́n kò ní máa ṣe èrè pẹ̀lú ìjẹ́ra tó kéré jọ́wọ́ àfi ìjẹ́ra tó ga sílẹ̀ pàápàá jùlọ nígbà tọ́lọ̀ ti ṣe ìrèkú lórí jíjẹ ọ̀rọ̀ jíjẹ síwájú áyà wọn kò jí ìbà àwọn àfáàfin ti pè pé ánàwó sàáyà pé dáadáa ọlọ́run bá sọ ánàwó sàáyà ọ̀sán lè fi dáadáa ló lùkú mi ọlọ́run fẹ́ ṣe èrè fún ìdẹ̀rẹ̀ orí rẹ̀ lórí kíni o lórí kíkùnrin. lẹ́yìn náà bá a أو غالب ما ينتفع به بالخير فيه عند العرب ọ̀pọ̀lọpọ̀ tó borí lọ́dún alárúbáwá tí wọ́n máa ń sábà lu ẹ̀sìn fúnni gígùn. fọ̀kúnṣìbú bìmà àwọn fóòrò wà á là fóòrò wọn ọlọ́run wá bá wọn sọ̀rọ̀ pẹ̀lú nǹkan tí wọ́n mọ̀ mọ́ àti nǹkan tí wọ́n ti bá sábà pẹ̀lú rẹ̀ tí ti bá rẹ̀ pẹ̀lú rẹ̀ lọ́lọ́run ti bá wọn sọ̀rọ̀. kàmá kúnṣìbú fìlà àní wà hamlil àtọ́n àti gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ń bá wọn sọ̀rọ̀ nípa àwọn àlẹ́ àdáhàm àwọn ẹran ńlá tọ́lọ̀ ń dáko yẹn làgómi ni màálù ni àti àwọn ẹran kéékèèké tó dáko àpò àwọn ẹran yẹn tọ́lọ̀ ń dáko tó ṣe ìdẹ̀ra lé wọn lórí tó sì ṣe ìrègùn wọn lórí lórí rẹ̀ pẹ̀lú wípé àwọn ẹran yẹn á jẹ wọn àti lè àwọn ẹrù tó wúwo àlẹ́gbẹ̀lẹ̀ wọn lórí. لأنه كان أكثر ارتفاعهم بها لذلك nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lọ àwọn ẹ̀fọ́ kò náà jíjẹ nígbà yẹn mo tí wọ́n mọ̀ jù ní jíjẹ àti gbígbé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rù tó wúwo láti gbèlè wọn ní lórí torí ẹ̀rọ náà fi dá akọ yẹn sí ayé tó fi dá akọ yẹn. واقتصر في كل من الصنفين في الأغلب في أغلب ما يتبع فيه فيه ọlọ́run wá gbajú tó pẹ̀lú pé tó borí jù ní tí wọ́n máa ń lo nǹkan fún téèyàn sáfà nílẹ̀ lára rẹ̀ lọ́lọ́run tó pa wọn nípa ẹsìn kẹ́tẹ́kẹ́tẹ́ ìbáka ọlọ́sọ ìpè lọ́pọ̀lọpọ̀ ikú àti ọ̀sọ́ ni máa ń sekele o ni máa ń jẹ àmọ́ àwọn àlẹ́ àdá ọlọ́sọ ìpa jíjẹ wọn àti bá a ti ń di àwọn ẹrù lé wọn lórí nígbà ọjọ́ pé ilé ìlọ gbajúmọ̀ pẹ̀lú ikùn kínní tó sì gbajúmọ̀ pẹ̀lú ikùn ẹlẹ́ẹ̀kejì nìyẹn táwọn ọba ti jẹ lásìkò tí wọn gbà tọ́lọ́ ọba ti ṣe lé ẹ̀sọ̀ fún wa kíláàsì àgbàgbé ẹ̀sọ̀ àwọn ẹlẹ́ẹ̀kẹrin nínú min wujuhi dalalati al-aya níbi ojú kan àwọn ẹ̀rí àyà òní pé lẹ́wọ̀n bí ha àtìlú ha kátó wọn bá ṣe jíjẹ nílẹ̀tọ̀ làbá tàbí mọ̀fáàtú alẹ́sì ìtànà bí ha àǹfààní tọ́lọ̀ ń ṣẹlẹ̀ fún ẹ̀dẹ́ wa lórí yẹn yóò kò ní sí mọ́ ẹ̀rí báyìí wọ́n ní tọ́ba ní síkájẹ́ ọba tọ́jú àǹfààní tọ́lọ̀ ń torí ẹ̀ ṣe ìrègùn ẹ̀lẹ́wà lórí ẹ̀ ò ní ṣe kí ni o àdírí mọ́ àdírí nǹkan mú mọ́ nígbà tá a bá ti pa pa pa pa pa pa kò ní ti sáàbù mọ́ wọlé àkókò wọ̀ zina òun náà ní gígùn rẹ̀ àti jíjẹ́ ọ̀sọ̀ rẹ̀ àwọn àbá wa fi tìbá ìlú yọ̀ bí a nà ó pé dáadáa lọ́wọ́ láti máa mí nà lè ní bí min al-idhni bí àbílíhá àǹtẹ̀kùnà tọ́ba lọ jẹ́ wípé ọba lọ padàdà níbi ibi fún wa ní ọ̀dà tí wọ́n fún wa ní ọ̀dà pé ká jẹ́ yẹn tọ́wọ́ kọ́ padàdà bẹ̀ pé ẹ̀ràn yẹn kú làlázìmá lẹ́tìlóhó fìlìbákọ́ni wọ̀dà ìhà tọ́wọ́ ayé pé ní dé sálù ọ̀yẹ̀ kí màá lò sí sálà yìí ẹ̀bẹ̀ kọ́ni ọ̀yẹ̀ ká rí màálù láyé máa mẹ́mà ọ̀bẹ àkìlùkù àdéhùn nǹkan tó ti gbé wọ́n tó ti jíjẹ rẹ̀ lẹ́tọ̀ ọ̀yẹ́ kárí làkúnmí náà láyé má ààrẹ àní máa gbúrò àwọn àgbò àní gbúrò wọn láyé má. ṣàǹpé yẹn ló gbẹ́lú mi ẹ̀ta tó máa wọ̀ kan nínú àdìsọ́ kan wọn pé màálù èkú ẹ̀hẹ̀ àwọn kan máa ń bẹ nínú àdìsọ́ kan wọn kan o pé màálù èkú gbogbo àwòrú jimá lálẹ́ àlàlẹ́ sí mọ́júmọ́ alẹ́ jimá yẹn mọ́júmọ́ ọjọ́ jimá yẹn pé àwọn màálù òkú padà màálù kàdíkà etí ọba ti bẹ́ẹ̀ ọ yẹ kí màálù yìí ti tán bí apádé yìí subhanallah abúlé o màálù kú tààràtà ẹ̀dá pé ìtawà jẹ sínú wa tọ́jáde kùkùrú ni àbẹ́ ètò ti wọ ọba parí jáde ń àbẹ́mi ẹ̀ ní kó káàkiri ọba tó dé gàá lọ́ba tó di ẹran padà. tòótọ́ bá jẹ́ pé nítorí wípé tá a bá jẹ́ ìtọ́lọ̀ torí ẹ̀dá àwọn nǹkan wọ̀nyí òtún ní òtún ní símánì tọ́lọ̀ ti tèrè fún ibi ọba ní símánì ajẹ́ pé kọ̀yẹ́ kó sí àwọn ìrìn ẹran tá a máa ń jẹ náà kọ̀yẹ́ kó sí wọn láyé máa gẹ́gẹ́ bíi màálù àti òkúta wọn tá a máa jẹ nínú tọ́lọ̀ ọba ẹ̀lẹ́dọ́lá tó ṣe ìrè fún àǹfààní míì lára rẹ̀ tó ti ṣe fún wa. wọ́n kọ́ ojú ìbà ànílẹ̀ ìṣẹ̀lẹ̀ láàrin ìpínlẹ̀ àwọn afáwa fèsì nípa títí ẹ̀rí pẹ̀lú àyà yẹn pẹ̀lú èsì tọ́jú èsì àpapọ̀. wọ̀wọ̀ àna àyà tà nàhì wọ́n ní àyà tó wọn sọ́ọ̀tù nàhì tá a sọ̀rọ̀ rẹ̀ màtúntì ìyàtọ̀ ìlú wo ló ti sọ kalẹ̀ náà màkìyà tó ìlú mọ́tàlẹ́ ti bá kọ́ sínú àwọn afáàsì kò lórí rẹ̀ pé màkìyà ni. wọ̀lẹ̀ ìzìnnù fi ákìlẹ̀ àlùfáì ìfúnni yọ̀ǹda pé ká jẹran kẹ́tẹ́kẹ́tẹ́ káàdà bá ń jẹ̀lẹ̀ jíjì rọ̀ sí lẹ́yìn ìgbà olùwọ́n wáyé lẹ́yìn ìhíjìrọ̀ àdẹ́bí sọ̀rọ̀ àdìsẹ́dà ní màkàtà ní ìlú màkàtà níbi tẹ̀ ìjìrà lọ sí ìlú màkà yẹn lọ́wọ́ tó kó ìlú màkà lọ sí ìlú màdínà yẹn lẹ́yìn ìgbà lọ tẹ̀lé o. bí a sọ̀rọ̀ ní fífi tìní ní ntúlé lẹ́yìn ọdún mẹ́fà òun náà ni wọ́n tó ti ká jẹran ẹ̀sìn ní ẹ̀kọ́ fún wa a sì mọ̀ tí ẹ̀rí méjì bá wá tí ẹ̀rí méjèèjì tí ọ̀rọ̀ ń fọ́ láti ní wọn kó jọ láti lò papọ̀ lákàn báyìí rẹ̀ láti lò yóò tún bá sọ pé kàn fẹsẹ̀ múlẹ̀ kàn fẹsẹ̀ múlẹ̀ tó ń dáwò ní pé èwo lọ́kọ́kọ́ dé èwo lọ́gbẹ̀yìn dé èyí tó bá gbẹ̀yìn dé yẹn nígbà tó yẹ kó lálàáfíà òun láti òun láti ti dẹ́bi á ti gbà kọ́ ìdájọ́ ti àkọ́kọ́ yìí ọ̀pá rẹ̀. èbó ni yọ̀ǹda láti jẹrẹ ẹsìn lẹ́yìn ọdún kẹfà ìdíran jù. wà á ìdàn bákan náà fà ìnà ayẹ̀tẹ̀ nàkìlì ayé àánú sọ́lọ́tù nàkìlì lẹ́yìn tẹ̀sí náà fọ́n fi dàrí mìlì àkìlì kìí ṣe ẹ̀rí lọ́jẹ́ nípa jíjẹ́ ìwọ̀ jíjẹrẹ ẹsìn. wọ́n hadith hadith fúnra ara rẹ̀ a ti mọ̀ pé àkọ́kọ́ ayé àtọ́kalẹ̀ mọ́ta hadith kájẹ́ yọ̀ǹda tó fún wa yìí. òun sọ̀kalẹ̀ ní ọ̀ hijira gbogbo àná ti mọ̀ yìí pé anabi sallallahu alaihi wasallam ní ala utitu al-Qur'ana wa mithlahu ma'a wọ́n fún mi ní al-Qur'ana àti tó tó ibi ìwé náà anabi sallallahu ní pé ó ṣe ó súnmọ́ kẹ́ni kọ̀ọ̀kan yín kó wá jẹ oúnjẹ tán kó wá jókòó lórí àríkàtìhì lórí àgbà tara rẹ̀ kọ́ ni mú sílà yẹn wá ìtọ́wájú halal nínú rẹ̀ áfíríkà halal ní alukurani o ètò ọba jẹ haramu nù rẹ àti ní haramu lọ́rọ̀ bá tán ànábì ní rárá òjì àlà òjì tó kur'ana wà mí tìlà òmà ọlọ́run fún ní alukurani o tó fún mi rú rẹ pẹ̀lú ẹ̀. o tún wà pé tí ànábì fúlọ̀ bá sọ nǹkan kankan pé tó ọlọ́run ọ̀fẹ́ yìí ti ọlọ́run fẹ́ jù báyìí. ọ̀fẹ́ dà nù. kódà táwa bá ń wò pé àríyá yàtọ̀ táwa ò pé bọ́yá ọ̀fẹ́ ti àtakò rẹ̀ àgbàgbọ́ yìí pé àgbọ́yé áyà ni ìbí torí báwo lè mọ ìtumọ̀ àgbọ́yé rẹ̀ dáadáa tó bí àdébọ̀ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam yóò fi tó lábẹ́ẹ̀bẹ́ tó ń gbà ti mọ̀ pé àyà ti nahali màkìyà ni ìdínà ọ̀ka jẹrẹ sí màdàníyà tó ti wáyé lẹ́yìn ọdún kẹfà ìjírọ̀ lẹ́yìn náà ti àyà yẹn lórí jíjẹ́ rẹ̀ pé rẹ̀ wọlé òbí wa bẹ́ẹ̀. lẹ́yìn náà ta wá mọ̀ yìí pé bóun ò tún ti dá lórí rẹ̀ àdéhùn wa ń tọ́ka ní ìtọ́ka tààràtà lórí jíjẹ tó àti jẹ ẹni. wàhálà ìbọn bákan náà lọ sẹ́lẹ̀ màmá dúkìrọ̀ káyọ̀ kọ̀ọ̀yà tó àjàlá rẹ̀ tó àlà sẹ́ríkìlì àkìlì wàhùwà àhàmùmí ayẹ̀kú nàlẹ́ jàfẹ́. kéèyàn jẹ wá ju wọ́lẹ̀ fún yàrá jà kan tí táwọn àjìyàn ni àbá àjìyàn lẹ́yìn wá wọlé fún ìyá àjìyàn jíjà lórí ọ̀rọ̀ yìí èyí táwọn àwọn sọ pé ètò jù òun náà ní títọ́ka lórí gbígbé jù kò lè tọ́ka lórí pé jíjẹ́ ìwọ rẹ̀ àwọn lè tẹ̀sí tàbí ká máa tótọ̀ àti wọ́n kọ́ àwọn kẹlẹ́ àkọlé àwọn ìlànà tàbí ká sọ pé ìyàpá tọ́tọ́ jù wàhálì tó lọ́mọ ẹ̀ka ayẹyẹ wà á kí ló fi nìkan ṣùgbọ́n dáyé tó ti pé gbogbo àwọn kata tá a wí yìí kò tiẹ̀ sí kankan tó tẹ̀lé bẹ́ẹ̀ kò sí kíkọ́ àrí kíkọ́ bẹ́ẹ̀ bákan náà kò sì dé wọ̀ kò sì jẹ́ pé ìyapa tọ́tọ́jú kọ́ àrínú rẹ̀ àrí kankan tó tẹ̀lé bẹ́ẹ̀ ìdá láyé tí mo bí láti tàmá sókè mi láti láti lè sọ̀rọ̀ ha àlùmọ́sọ̀rọ̀ àti ìgbèrè jàwá àwòlá. àjẹ́ pé kọ̀ wá ní pé ọ̀rọ̀ ní pé o pẹ̀lú wípé tí ọ̀la ọ̀rọ̀ mọ́lẹ̀ káwá láti mú lórí ètò ti pé ọ̀la ọ̀rọ̀ mọ́lẹ̀ pẹ̀lú títọ́ rẹ̀ ìtọ́tọ́ tó sọkọ́tọ̀ ń tọ́la ọ̀rọ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ káàdì. wàá máa záàmù ìbàdàn àná hadith ajáde lẹ́yìn náà lílérò táwọn kan lérò pé hadith wa jáde yẹn. دال على رخص على أنه رخص لهم بها بسبب ètò ṣètò wọn sọ pé àdìsí àfọwọ́ jáde nìyẹn àdìsí rẹ̀ wọ́n ní sọ́ka àlá ànáhùn pé dáadáa àdìsí sọ́la rọ́pọ̀ sọ́la hàn ó ṣe jíjẹ ẹran ẹran ẹsìn ó ṣe lẹ́tọ̀ fún wọn ìsábàbí màmásọ nítorí ìgbébi ló dé ànábì bá tún ní ẹran ẹsìn ṣe kíni o ọ̀dọ̀ fún yín wàlá yẹjú lọ wàlá yẹjú lọ alẹ àlùṣẹlẹ àlùmọtìlá ànábì o ọ̀rọ̀ yẹn ọtọka lórí pé ọtọ nípa mélé torí ibi ànábì tìlọtọ lè ní sọ pé nípa mélé o gbogbo bí ó ti bá ti rẹ́sìn o ẹ máa jẹ ọ̀nà táwọn kan wá bẹ́ẹ̀ wọ́n lérò bẹ́ẹ̀ wọ́n ní irú ọ̀rọ̀ yẹn ọ̀wọ́ àkọ́wọ́lọ́ mọ̀ọ́yìn ọ̀rọ̀ kan lẹ́sí òsì gbára lé ní o lè ánàwó wàrà dàbí láwọn torí kọ́ wá pẹ̀lú gbólóhùn pé ábìnrin àlànà ànábì fi ó fún wa ní yọ̀ǹda àzínà sì ni tó wà kó ṣe lófin fún wa fún wa ní yọ̀ǹda ó lọ́tọ́ fún wa láti fi kájẹ nǹkan báyìí. àti gbọ́dọ̀ sọ wá pé àtàhámùnà àjẹ nígbà tó ní pé ti jẹ fàábà ọ̀rọ̀ wí ìkọ́wé ẹni tó gba ẹgbà wa wa ti jẹ fún wa nípa kájẹ tó pẹ̀lú nípa gbólóhùn abinà tó mú alákọ̀ọ́kọ́ pé inú ẹgbàá kan pé abinà lọ́jọ́ inú nínú ẹgbàá kan wá sọ́kè ní kọ́kọ́ pé ọ̀kọ̀ọ̀kọ̀ lè alá ànáwó àrọ́ ọ̀dà òkú sọ́tà lè tẹ̀lé àhíyẹ tẹ̀lé àdìbà kéde tó tó máa rọ́kọ̀ sọ̀ yẹn pé nígbà tá a ní kàtì kan mọ́ ọ̀kà ṣe ìdẹ̀kùn láwọn ìdẹ̀kùn tá a mọ̀ ní kílẹ̀ òun kèsè lélẹ́ ìtọ́kàlẹ́ lórí o kèsè ní ìtọ́kàlẹ́ lórí báyà zamani sọ̀hábà kéde pé ìdẹ̀kùn kan tó dé lẹ́yìn ìgbà tá sọ̀hábà ti kí ni o wọn lẹ́yìn ìgbà wọn sàbí kèsè bẹ́ẹ̀ o wàlà fàkọ bẹ́ẹ̀nà ìgbà ọ̀tẹ́yìn kò sí yàtọ̀ láàrin gbólóhùn méjèèjì tó wá pé ásìnà lánàá àti rọ́ọ̀kọ̀sọ̀ lánàá wọn ni kò sí yàtọ̀ láàrin méjèèjì sí lisani sahaba lórí ahọ́n àwọn sahaba méjèèjì yẹn ìtumọ̀ kan náà ló ṣe kí ni o ló ń túmọ̀ látọ̀dọ̀ àwọn sahaba ìfipúgbélé ìtọ́ni ṣẹ̀ríà ṣe o òun ló ṣe fún wa ó ṣe lẹ́tọ̀ fún wa èké ká jẹ nǹkan báyìí anábì ni ẹ má jẹ léyìí ṣùgbọ́n ẹ ti kí ni o ẹ máa jẹ eléyìí kò sí ìdí kan bẹ̀ pé ẹ bọ́yá torí kí torí ibi tó tẹ̀lẹ̀ ìlànà tuntun àwọn àti pé ọlọ́wà tó tọ́jú ẹ̀sán kò sí ni bí kò sí pé ẹran ẹsìn ní jíjẹ àlàálì ní gbàgbélé láti ọjọ́ ọ̀yọ́bà tí anábì sallallahu alaihi wasallam tó ti ní kí olùkèké ó pèpè wípé ọlọ́run ti jíjẹ ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ lé òdílé wọ̀ tó bákan náà ìfẹ́ jíjẹ ẹran ẹsìn òsè lẹ́tọ̀ àsọ̀fọ̀ àpéǹgbà kẹran kẹ́tẹ́kẹ́tẹ́ lédè wọ̀ ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ gbóngbókèrè òun jẹ́ halal náà ní òun jẹ́ yàrá subhanahu wa ta'ala òsè ànúfẹ́mi àtẹnukọ̀ kan wa òsè lè wà fún nínú àgbáyé ẹ̀sìn الحديث الرابع حديث الأثاني ní kìtàbù làtọ̀rìnà. wà á níbi ní abi awfa rọ́bì allahu anhu qala غزونا مع رسول الله صلى الله عليه وسلم سبع غزوات نأكل الجرادة متفق عليه ọwọlá tó ọ̀dọ̀ ibùnà àbí àwùfà yọlọ ọba tí ọba wa yọrọ sí wọn. wọ́n sọ báyìí pé ọ̀gáwò ni ajagun máa rọ̀sọ́ ilé ẹ̀sán láìpẹ́lẹ́ pẹ̀lú ìdíje ọlọ́run sọ́dà ajagun lẹ́yìn ànábì ọ̀làrùn sọ́dà fún odidi ogun méje ajagun méje lẹ́yìn ànábì tó sì jẹ́ pé ní ogun méjèèjì yìí náà kó ìjà ọ̀dà ní tàbí tàtà. ìlànà ìjẹba yẹn o tàtà. wọ́n wà tó dé orúkọ ẹ̀ láti ní ìyàwó tó jẹ́. wọ́n lè wá àṣeyà tó ẹ̀yọ̀ká jàrọ́ọ̀dù oníjàrọ́ọ̀dù àṣẹ àlùjàrọ́ọ̀dù jẹ́ sínú jẹ́ bí àṣàjàrò bó ṣe jẹ́ sínú jẹ́ bí ṣàjàrò tó jẹ́ ẹ̀yọ̀ká rẹ̀ orúkọ ìran oníjàrọ́ọ̀dù jàrọ́ọ̀dù àṣẹ ní ẹ̀yọ̀ká rẹ̀. yàtọ̀ àwọn àìlẹ̀ sẹ́kẹ̀rì wọlé fún sa àtakò àtàwọn ni wọ́n ti mọ ẹni wọ́n tó kún ka hamama tó gẹ́gẹ́ bí hamama muttafaqun alayhi àdéhùn yẹn gbẹ̀nu bukọ́lá tó ti mọ̀ hó wa dalilun ala hilli jarad àdéhùn ti tọ́ka lórí pé ní ẹ tata kílọ̀jẹ̀ fún wa o halal ètò ìgbé láwùjọ ti wáyé lọ́wọ́ pọ̀ ní jíjẹ rẹ̀ lábàá kódà àmọ́ yẹn sàbí pé ní ẹ̀bá fọ́ọ̀mù tàtà tọ́ba tó ń fọ́ tọ́ba sọ tàtà lẹ̀ tọ́ba fọ́ọ̀mù ń báyìí ìyá ọmọ rẹ̀ péńté kí ni ọwọ́ èèyàn rọ̀ ṣùgbọ́n jẹ tata yàrá béèrè lọ́wọ́ àti wọ́n máa jẹ dáadáa wọ́n sọ pé oríṣi o kódà tìkẹ́tìkẹ́ ni wọ́n fi àpò ẹ́ àpò òkè ogun àpò supply wọ́n fi supply rẹ̀ wọ́n kó sínú ẹ̀ tí wọ́n kó sínú ó táwọn ọmọ mi dọ́là àwọn ọba ìṣẹ̀dá wọn bẹ̀rẹ̀ oníyẹ báyìí táwọn tó máa àwọn yóò tó máa lọ ilé kaka ni wọ́n ti yàn tí wọ́n ti yàn tata jẹ tó wọ́n wọ́n bá ti bí àpò tata báyìí yọ ọ̀rà ìwọ̀n tó bẹ́ẹ̀ rà ibẹ̀ náà wọ́n ti bá yán yóò ti máa bìbí méjì gbé wọ́n ti jẹ wọ́n bìbí méjì gbé yọ máa gbé jẹ. kódà bá ti sọ ọ́n náà mi tó ń di us àti gbọ́ ní قال النووي رحمه الله الإمام النووي هو صلى الله عليه وسلم وهو الإمام الثاني كليو وجه كليو فكان ابن ماجة ومجاد الأطول أخوة حنث رضي الله عنه قال صلى كان أزواج النبي صلى الله عليه وسلم أو أزواج أو يوان النبي صلى الله عليه وسلم يتهادين الجرادة في الأطباق وقال ابن العربي في شرح الترمذي إن الجراد الأندلس إن جراد الأندلس لا يؤكل لأنه ضرر محض ولا حيوان النبي صلى الله عليه وسلم tata wọn àwọn máa wọn yan wọn sì tóbi ń dẹ ọmọ ẹdẹ ọjẹ ọjẹ pẹ̀lú àwọn kàtà ní sọlá lọ́tọ̀ náà ló wà tẹ́lẹ̀ nínú gbàgbọ́ ni pé òhìlá lánàá mẹta táàní wọjà máa ní wọ́n ṣe òkú nbẹ̀tẹ̀ nǹkan méjì lẹ́tọ̀ fún wa wọ́n ti ṣe ẹ̀jẹ̀ méjì lẹ́tọ̀ fún wa. ńgbà tí wọ́n dàpọ̀ mẹ́ta dáàbò ó ní alṣọ́ọ̀t wọ́ljarọ́ọ̀t ẹja òkú nbẹ̀tẹ̀ ẹja ẹja tó tó ẹja tó kú tó dòkun rẹ̀ wọ́rọ́ lé lọ ẹgbẹ́ kú fún rẹ̀ ni jíjẹ ni o jíjẹ láti orí ahọ́n nẹ́bí sallallahu alaihi wasallam ẹtí ọba jẹ́ ìkórìíra lásán òní Allahumma jalla tọ́ba jẹ́ fà mọ́ nǹkan kan mọ̀ pé bọ́yá wọ́n dá nǹkan sínú odò tọ́jẹ́ pọ́ìsì pé ìwọ òní tí ìbá ti bẹ́ẹ̀ ẹja kú ẹja kú a lọ́bẹ̀ ìsìnkú tó lébo kí yẹn bá yẹn wá síbi kan ní o wọ́n bá yẹn wá kalẹ̀ so àwa níbi tá à ń tọ́jú ìjẹ́ lọ́dọ̀ tiwa àwọn ìsàkùn kan bẹ lọ́dẹ lọ sí ìyọ́n là dà síbẹ̀ ni ó ṣe gbogbo ètò ìyọ́n parí ẹ̀ ìyọ́n yà á dà sínú dọ́sbìn kejì òtí báyìí ti kọ́ ló wọ́ sínú dọ́sbìn pátápátá mo rò pé ó túmọ̀ yìí pé ẹja tọ́ba kó sínú omi náà kọ́ àdàlù bẹ́ẹ̀ náà ní àlejò àrọ́ọ̀tì àwọn tata báyìí àwọn tata pẹ̀lú ìran tó tọ́ba kú kalẹ̀ tó lè dalẹ̀ báyìí ẹ fi gbalẹ̀ gbàjọ. bẹ́ẹ̀ náà ni àwọn kan tó jẹ́ ẹ̀jẹ̀ méjì tẹ̀mọ̀ fẹ́jẹ̀ tí wọ́n ti di jẹrẹ̀ léwọ̀ fún wa nìkan ni àdámù ìwà sọ ẹ̀jẹ̀ tí wọ́n tó ìgbẹ́jẹ̀ tó bá sẹ́kù nù tán tẹ̀lé ìsìlámù sí léwọ̀ pé ẹ̀jẹ̀ ọ̀sẹ̀ gbogbo ẹ̀jẹ̀ ní ìsánú tán kò ní tán ní èdè wọ̀ ẹ àmọ́ tẹ̀ yẹn àmọ́ sáré ń dẹ́wọ̀n àmọ́ kò sẹ́ni bí ọ̀dà màbí níbo ni àmọ́ máa ń dúró sí nínú lára kí lọ́wọ́ lára wọn ní lára sàkè lára gbẹ̀dù yẹn tó bá kì yẹn ibẹ̀ ló wà. ilé ìtọ́fẹ́ dájú púpọ̀ bí àmọ́ bá wà wọ́n bá yọ báyìí tẹ́ bá sì lórí náà kò ní jìnnà àfi tá a bá ti kí ni tá a bá là tẹ́lẹ̀ bá tilẹ̀ ẹ̀rí pé ẹ̀jẹ̀ lélẹ̀ òun ní ẹ̀jẹ̀ tọ́tọ́ ni bẹ́ẹ̀ náà ní ẹ̀jọ̀ gẹ́gẹ́ bí àdébí sọ́lá lọ́wọ́ àṣìṣọ́lá ti ẹ̀kọ́ wa Ibn al-Arabi rahimahullah ta'ala ní sẹ́rọ̀ tìrìmìlì wọ́n ní ṣùgbọ́n tata Spain Andalusi wọ́n ní atata abẹ́yẹ èyí ò ní jẹ́ o ní anáwó lọ́rọ́ bá ojúlówó ìnira ni ìnira kan gbélé òun ni wọ́n pé wọ́n bá ti ní ìkẹ̀kẹ́ tí wọ́n fi mọ̀ pé bí yẹn bá jẹ́ ó ní ìpalára tí ń ṣe kíni o ti ń kú báyìí àbó ní oró kan lára tó lè ṣe kíni o tó lè kú báyìí àwọn àkọ́kọ́ àti ìbẹ̀ wọ́n ní ti spéèdì yẹ o wọ́n ní pípa mbélélà sí ìbejì wọ́n ní ìlera ní gbogbo ẹ̀. fẹ́yìí la màá kọ́ àlàfo pàtàkì muha lè adìrì tọ́nà. tọ́ ẹgbẹ́ tí Ibn al-Arabi rahimahullah ta'ala tí wọ́n tọ́bí ìtìlẹ̀ rí lẹ̀ bẹ́ẹ̀ pé tata bẹ́ẹ̀ni jẹ́ ìnira àjẹpé yóò jẹ́ ìwọ̀ nítorí ìnira yẹn ni o kò pé torí pé tata jẹ́ ìwọ̀ ṣùgbọ́n torí pé ìyẹn kankan ọjẹ́ ìnira yóò fi jẹ́ ìwọ̀. Ìgbà tí máa ń sọ fún afa Ibn al-Arabi àti Ibn al-Arabi. Ibn al-Arabi tó ní àlékún àti lámú ìlú ní Súnnà. Ṣùgbọ́n Ibn al-Arabi tí ó ń kọ orúkọ tó ní àlékún àti tó ti àwọn tíra abú àwọn tíra abú tó lágbára ó gbé láti lè báyé jẹ tó àwọn olùmọ̀ wọn fi yàtọ̀ sáàrí orúkọ méjèèjì ni táàfì mọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ tí ní sọ yàtọ̀ sí tẹ̀lé kejì pé ibùnú lè àrọ̀ bí àfọ̀ ní súnà ní ṣùgbọ́n ibùnú àrọ̀ bí oníbi di àgbáyà wọn kò lò ó. kàmáta hùmùsùmọ̀ wọn náà hùlà àwọn tata pé nìyẹn wọn wà jẹ wọn torí ìnira ti bẹ lára tiẹ̀ gẹ́gẹ́ báwọn ìwọ kò sì dé wọn ti wù àwọn kátó bá jẹ fún olóró ibẹ̀ láǹkà wọn ti pé tọ kó o ti jẹ pé ìwọ ni tàbí ìwọ ni ara mi ká kàwé sí wọn. wọ́pútàlàfo àlá àhálí akẹlẹ àhálí akẹlẹ Rasulullahi sallallahu alaihi wasallam ìbẹ̀rẹ̀ àmúlá ìyàpá wa wà ìṣẹ́sánà bí gan jẹ́ àjọ wà hadith olùkìtà hadith ojú ọ̀nà ìta ká yìí lọ́wọ́ yìí yàtẹ́nilọ anabọ̀ká náà yà kó ló máa kọ́. à ń rí àgbọ́yégbọ́yé mẹ́ pé anabi máa ń jẹ́ pẹ̀lú wọn. ilà anabiri wáyà sí Bukhari ṣùgbọ́n ìta tó nínú wa tó wà náà Bukhari ziyada bẹ́ẹ̀ àlékún ziyada tó náà gbọ́dọ̀ àlékún kà bẹ́ẹ̀ pé náà kó lè jà à ń jẹ́ pẹ̀lú rẹ̀ pẹ̀lú dáníẹ́ o ìdíkẹ́ ọlọ́sọ̀rọ̀ máa rẹ̀ sọ̀lọ̀ kíla wàhí àmọ̀tàmálà tó ní anani mùrọ̀dà ọ̀zọ́nà máa bò wọ̀nyẹ̀kúnù tàkídà lẹ́kọ́ọ̀lìhì máa rọ̀sùlìlá ìsọ̀lá ìsọ̀lá wọ̀nyẹ̀kẹ́miyó anani mùrọ̀dà náà kúlù máa bò. sọ àwọn olùmọ̀wá tó ń lò pé méjèèjì náà lálẹ́ gbọ́ ìgbésà akọ́yẹ́ ni pé ọ̀zọ́nà máa bò ajagun pẹ̀lú ẹ̀ mo rò bóyá báyìí tó àtìgbè bá gbọ́yẹ pé bá a ti já pẹ̀lú ẹ̀ náà àtúnṣe kí ni o àtúnjọ ń jẹ àtúnjọ ń jẹ pẹ̀lú ẹ̀ kólì. وهذا الأخير هو الذي يحسن يحسن حمل الحديث عليه تجيي هنا لو تطالع في حديث بلوري إذ التأسيس أبلغ من التنفيذ torí pé ìpìlẹ̀ nǹkan káfí lọ́lẹ̀ ó tó gbòǹgbò ju ká san fáwọn nǹkan lọ. wòye ayélujú máa wá bá a fi ṣe ẹ̀ńdà abinu ayé nínú rẹ̀ náà òun náà ní tó wá nínú ọ̀pẹ́ lọ́sọ̀dọ̀ abinu ayé pẹ̀lú àlékún ìwọ̀yà àkúlù máa nà ó sì ń jẹ pẹ̀lú wa. وأما ما أخرجه أبو داود من حديث سليمان إذ أبو داود بجل حديث أنه سئل رسول الله صلى الله عليه وسلم عن الجراد فقال لا آكله wọ́n bẹ lọ́wọ́ ní sọ́lá nípa tata ó lé mi ò kí jẹ́ o wọlá ọ̀hárí mi ò ní délé wọ̀ ọ̀kọ̀dẹ̀ àńlá olùmọ̀ndìrí bẹ́ẹ̀ ṣèṣà alimọ̀ndìrí sọ pé hadith yẹn ó sábì ní ẹni dọ́kà kó tó kà nẹ́bí wọn ti máa yọ wọn sábì wọ́n kàdé àríkà máa kọjá fún mi àdéhìí bẹ́ẹ̀ náà ni ibn adi yìí mú jáde bí tẹ́rìjàmà bí tẹ́rìjàmà ti sábì tó fún zuhair nípa ìtẹ́ ìgbésí ayé sábì tó ọmọ zuhair látọ̀dọ̀ náàfin látọ̀dọ̀ ibn umar radiyallahu anhuma annahu sallallahu alayhi wa sallam su'ila anil inabi faqala la akuluhu wala uharimu wọn bẹ lọ àmì sọlá nípa ìṣó inab gbé anabi wa sọ pé èmi ò kí jẹ o mi ti tẹ́lẹ̀ wọ. wọ́n sọ ìlànà ìjà wọn tún béèrè lọ́wọ́ rẹ̀ nípa tata fàkọ́ọ̀l fàkọ́ọ̀l àti sàgáàlì ó ti sọ bíi bíi gírípù yẹn bẹ́ẹ̀ náà ló ti kíni o bẹ́ẹ̀ ló ti sọ bẹ́ẹ̀ náà wà iná o kọ́ọ̀lá nàṣà ìjò ìmáàmù nàṣà yìí sọ pé sáàbì tó léyìísà léyìísà bíi pépà sáàbì tó tọ́jà kọ́ lọ́rọ̀ yẹn léyìísà bíi pépà ìtẹ̀lé tọ́kàn balẹ̀ sí ọkàn balẹ̀ sí. wọ́n yóò kẹ́lù ẹ̀yìn dá àǹjẹ́ máa ní jíjẹ tata ìlọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ ẹ̀tọ́ ní ìjàntoro ala kulli hal lórí tètè o. wọn lọ máa tàbí báyìí sábàbí kódà kókó táyìí sábàbí kan tó kú lé hadithi torí hadithi kò hilla lana mẹ́tẹ̀ẹ̀ta ní kọjá máa ní sáré síwájú. tó pé wọ́n ti lẹ́tọ̀ fún wa ìtọ́jú òkú gbèsè méjì àti ẹ̀jẹ̀ méjì. ẹ̀jẹ̀ méjì òkú gbèsè méjì tí wọ́n ti lẹ́tọ̀ fún wa ó ní àtàmàkù ẹ̀já wọ́lìjà rọ̀ọ̀dù àti tata ṣùgbọ́n tọ̀ mí yẹn òun náà ní alikẹ́tìrì wọ́n sọ̀hálì ẹ̀ẹ́dọ̀ àti àmọ́ afúrájàwọ̀ ahmed ọ̀dàrúkọ ní ìmọ̀fọ́ wáyé wọ́n gbé jáde lẹ́yìn tí wọ́n gbé ìdájọ́ hadith lọ́dọ̀ àdìsílẹ̀ nínú hadith ibn Umar radiyallahu anhuma wa qala inna al-mawquf asah kátó pé hadith yẹn mawquf ala ibn Umar asah wọ́n lálẹ́ àfihàn ورجح البيهقي الموقوفة alimami ọlọbẹ hake àwọn kan pé mọkó kun yẹn lórí sábẹ wọn ní náà tó ti kíni olọtẹ fún lọ́dọ̀ àwọn wọn lọlá ọkùnrin ọkùnrin ọkùnrin wọn sì sọ pé ó ní ìdájọ́ gbígbé ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ òní. wà á kó lè fàfi yìí hali huwa min sayidi albahar ami sayidi albar wọn wà ní wọn inú ìdá àwọn pa lódò ní sáà sọdẹ rẹ lódò ní tàbí lórí ilẹ̀ fún wà wọ́rọ̀dà hadithani da'ifani wọ́n mú hadithi méjì tí méjì tilẹ̀ wá pé anáhù min saydil bahr ìtata nínú nǹkan sọdẹ lódò ni pé lódò wọn ti ti sọdẹ tata wọn kálukú náà máa pé kì í sọdọ gbangba ni wọn ti máa ń ṣe ọdẹ rẹ ọkọ lórí ilẹ̀ pápá o sẹ́mu àlùjọ máa bọ̀ pọ́npọ́npọ́npọ́n káàkiri wọ́n wọ́n rẹ̀ ká àtàjù sàhábà wọ́n tún wà látọ̀dọ̀ apá kan sàhábà pé anáhù. يلزم المحرم فيه الجزاء ودل أنه عنده من صيد البر والأصل فيه أنه بري حتى يقوم دليل على أنه بحري so èyí tó jẹ́ ògidì nínú ọ̀rọ̀ náà ni pé tata nínú èyí wọ́n ń pa ni lórí ilẹ̀ gbẹrẹ fún kì í ṣe tòdò sábà tí wàá sọ pé tòdò náà ni ó kó kàtà kájí ẹ̀rí tí wọ́n sọ pé kàtà odò ni àfi máa ń rí kódà kì í sì ṣe bàrùmàjì kò sínú àwọn ẹran bàrùmàjì sáà sọ pé bóyá ìyẹn ló borí jù asàlàyé fún ẹran wọlé àpè bàrùmàjì ó ń gbé kíni o ó ń gbé ilẹ̀ gbẹrẹ fún ó sì ń gbé ní odò àwọn ní bàrùmàjì tó ẹran fífi tata sí pápá lè lọ́dájú lọ́dájú ju ká sọ kó fi sí odò lọ kìsì bẹ́ẹ̀ ní máa rí ní ti odò ṣùgbọ́n kò túmọ̀ pé ẹran tí ó tó nífẹ̀ẹ́ odò tẹ́kọ̀tò ní gbé tàbí pé tí odò ní sábà ń gbé kọ́ sọ̀rọ̀ ní ẹgbẹ́ máa ń dé gbogbo àwọn àlùfáà pàjùlọ fẹ́ràn pápá púpọ̀ ju odò lọ. tó eléyìí wọ́n ti ní àdúgbò tí آمنت بالله إن شاء الله تعالى نيكون أبي الله سبحانه وتعالى في الله المسلمين وأخذنا في الأدب وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم wọ́n ní pọ̀rọ̀ ẹ̀sìn nígbà tí àwọn kan sọ pé ẹ ọ̀tọ̀ sáà kan gbà pé ọ̀tọ̀ wọ́n nígbà tí ẹ̀sìn ní pípa afẹ́ máa ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ yẹn tíyẹn wulẹ̀ wo lè lè wo pé jésù sáfù wùdú nígbà tiri rí báyìí èmi ò ní lè jẹ́ nítorí pé mọ̀ọ́ta fún mi wọ́n ní pé èèyàn ìtẹ̀tẹ̀ ó lè jẹ́ fẹ́ ọ̀tọ́ bá jẹ́ fẹ́ ni ọ̀gbà pé ìtòrìnlẹ̀ lọ́dọ̀ àdébí sọ́là mi lẹ̀ torí pàdé tó ti là mọ́lẹ̀ ẹ̀dẹ́ ìyẹn ti kó ní rújú kò sí rújú bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ tó ń fà yẹn ọ̀sà fi ọ̀rọ̀ wéra wọn wọn kọ́ ọ̀rọ̀ yìí máa yára wọn ní màlúù ni aláàlú ni ẹran ẹsìn ní pàmílẹ́ tó ti ìyèméjì nínú rẹ̀ ọlọ́ọ̀dọ̀ wà á yà ṣùgbọ́n ká pé kó wù ní ajẹ lásán nínú àdámọ́ pé ìwọ̀n náà kì í jẹ́ òtẹ́lẹ̀ fún yà oríkèé tó láti mọ̀ ọ́ kéde yàn lọ́tọ́ láti. ṣùgbọ́n kí ọ̀sán pé ọ̀rọ̀ ẹ̀ dúró ọ̀rọ̀ ló dúró ọ̀rọ̀ tó fojú hàn ní. ṣùgbọ́n bá ní kẹ́ ọ̀rọ̀ àdéhùn yẹn gan ibi tí wàhálà kan wá wà ní. ṣùgbọ́n lọ́kùnrin àlàyé jíjẹ́ fojú hàn dáadáa oníbèrè ní pé ń fa ìdálò ìyàwó tó ní gbèdéke ìyàwó tẹ́yìn ó ní kí òjò lè ṣe ìbùdá ìyàwó àbí kò ní gbèdéke wallahu ta'ala a'lam kí o ti pé nọ́ọ̀sì òjò wa pé tó láti bọ́ pé gbèdéke kan wọn kàlùkọ ọmọ pé gbogbo gbèdéke ìyàwó wa tá a lè fẹ́ẹ́ láyé náà òjò mélòó jọ mẹ́rin tí ó papọ̀ sínú lílẹ̀ kan náà là ń sọ ọ́ òrẹ́lu mi máa ń sí àwọn ìyàwó tí ò sí nulẹ̀ mọ́yàwó bíbẹ̀ tẹ́wọ̀ ìyàwó méjì lọ́fẹ̀ẹ́ mọ́mẹ́ta ò sí nulẹ̀ rẹ o mẹ́rin lọ́wọ́ àlẹ́ àá èsì bẹ́ẹ̀ ni wọ́n ti ń sí ìyàwó èsì bẹ́ẹ̀ ni wọ́n ti ń sí ọ̀rọ̀ ìyàwó tòká pé ní ìsinú àìnú tí mo rí pé mo lágbára lórí ẹ̀ níyàwó mẹ́ta ìyìntì lágbára àti bọ́jú mẹ́ta ń lọ tòmọ́ àdìgbé agbára ń bẹ ní ìjàgbára ọkùnrin gbogbo nǹkan yòókù ń bẹ ṣùgbọ́n màkàtúkù yìí fẹ́ rọrùn díẹ̀ náà nígbà tí ó ti rọrùn mo ti wá rẹ nìkan ni wọn pé á ah, eléyìí ló tuntun lágbára àti bí mama àbí ẹ̀ka kan nǹkan kan ti tẹ̀lẹ̀ èmi sì ń fẹ́ kíyàwó yóò sì máa wà ló ń ta yẹn ní ilé ìfẹ́ bẹ́ẹ̀ lásìkò yẹn lè ṣe ìgbàlè o lè ṣe sùn mẹ́ta ká má gbàgbé pé kíkọ́ ni o ká má fi ojú sí fúnra wa o kíkọ́ ìyàwó ni àpọ́ndé lọ́lọ́ọ̀ fi ṣe tó fi pè ní ìdáàbò ìyàwó yóò ní sí lọ́dọ̀ ọkọ ní sí lọ́dọ̀ ọkọ yẹn o pápánná yóò yọ̀ǹda ẹ̀ pátápátá nǹkan kan sì ti mú ọkọ̀ gbọdọ̀ bá lọ́wọ́ ọ̀dọ̀ ó dà ó tún dà púpọ̀ tọ́lọ́ balẹ̀ kọ́ kó ní láti ṣe dáadáa olóńgbò rẹ̀ obìnrin yóò kú sẹ́ẹ̀ olólùwọ̀n yọ̀ǹda ni. onídìbí yẹn bóyá kọ́ ọmọ gbá pàtẹ́ǹtì kan lọ́dọ̀ mi nǹkan ní ṣe lọ́kọ́láyà pẹ̀lú rẹ̀ rárá o ẹni tó ọ̀pẹ tó lóyún tó ti dáàbò ó tún pẹ́ gàlí náà yọ ta kété pátápátá kò sínú nọ́mbà àwọn ìyàwó rẹ̀ máa rárá lóṣù kó ma wọ́n sì máa gbé kò sí lára àwọn ìyàwó ẹ̀ máa tó túmọ̀ yìí pé kákóbìnrin yẹn bójú tẹ́lẹ̀ tí máa ń díjú fún ọ tẹ́lẹ̀ nígbà tó bá ti ti dáàbò kí ni ó ti kọ̀kọ̀ òbí ẹ̀ tó bá ti wáyé kọ̀kọ̀ òbí. kílódé èmi ló tún bójú fún ni ọ lẹ́yìn lẹ́yìn ọmọ tó lu lẹ́yìn iye ọmọ tó fi sílẹ̀ náà ó ti kémi ọmọ rí ọ ní o tètè ma ìjọ tó bá ti jẹ ìyàwó rẹ díẹ̀ ló láǹfààní àti sèkìlì o àti sèkìlì òsì bọ́ ọmọ bẹ pẹ̀lú ẹ̀rí wọ ọ̀kà ọ̀kà mọ́ ọ̀rọ̀ yọ abáyé èyí ò ní ti bẹ́ẹ̀ ọ̀rọ̀ òsì ní ma tẹ̀lé káàkiri yẹn ọ̀fẹ́ ẹ̀dẹ́gbẹ̀yìn àti kàn tẹ̀lé rárá torí pé èsì ọ̀pọ̀ rẹ̀ máa ń

fẹ́ńtọ́ lágbára àti tẹ́lẹ̀rì ìyẹn ní ìdáàbò tí wọ́n ṣe kí ni o ló ti máa ń náà jù wàláhù tààlà àlà wà àlà lábẹ́ bẹ́ẹ̀ àwọn atọ́kọ́kùnrin ọkàn wò pé wọ́n fẹ́ ìyàwó kan ní wọ́n ti lò ó wọ́n ti kọ́ fẹ́ pààrọ̀ máa lọ nítorí mi ó tún ti lò ó lé odidi máa kà wọ́n tún fẹ́ pààrọ̀ ìyẹn náà ti ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀dọ́ tó ń kà lóko gbọdọ̀ ilé ẹ̀ nú àwọn àtẹ́wọ́tọ̀ kan wà láwùjọ lónìí ẹ̀dá kan àwọn ọkùnrin àbájọ lọ ntẹ̀yìn ọba níjẹ kọ́ máa fẹ̀ràn mọ́. ìṣẹ̀lẹ̀ sọ́pọ̀lọpọ̀ ẹlòmíín tó fi fẹ́ rí pẹ̀tẹ́ títẹ́ sí i. lọ́fẹ̀ẹ́ yàwó báyìí ọba ti tọ́ wò òbí máa gbá mi ọ̀sẹ̀ ní tíbi wọn ni ó tún lé dànù ó tún fẹ́ mi yóò tún lé dànù yóò fẹ́ mi tọ́ba yẹn pé báwọn yẹn ti ti obìnrin ni tí wọ́n ra wọ̀nyí tí tí tọ́lá balẹ̀ dé tó o rí wọn tó o wá gba àbálẹ̀ àwọn obìnrin tó o rí wọn dànù irú irú ọkùnrin tó bá ti rí bẹ́ẹ̀ á panu pọ̀ lórí kíkọ̀ láti fún yàwó àwọn èèyàn yéèyàn sì ní máa tẹ̀lé wọn lọ síbi irú yàwó bẹ́ẹ̀ àwọn àwọn bírú àwọn èèyàn àwọn èèyàn yẹpẹrẹ àwùjọ wọn máa tẹ̀lé wọn máa bá gbé lárugẹ àwọn èèyàn tí wọ́n pe àwọn èèyàn máa yàn o wọn ní máa tẹ̀lé wọn ọkùnrin bẹ́ẹ̀ torí àdáwò ti tẹ̀lé láwùjọ tá wà ní tọ́ gbogbo àtàjọ kò ní tá a bá ti mọ̀ pé kò ní ká má dàn wò ipò ọ̀bá ti ní ká ká má wò lè dàn wò amóbìnrin ká sọ pé ǹdí má ọ̀fẹ́ pààrọ̀ ni nbọ kílò kílò gbolo lédè òfin pààrọ̀ obìnrin bí ma kan ọlọ́ọ̀fẹ́ pààrọ̀ kílò dé obìnrin méjì ọlọ́ọ̀fẹ́ pààrọ̀ kí ní bẹ láàrẹ̀ òfin pààrọ̀ rẹ̀. tí a bá sọ pé ìdálù ọ̀tọ́ nú ẹ̀sìn ni ìdálù tọ̀ ṣùgbọ́n sẹ́rù tẹ̀ ni wọ́n sọ. tó lórí àwọn ọmọ wa o tọmọdé fáwọn obìnrin ọmọ rí wa pé a kí ni ìrìn bá ti tòkòtò ní súnmọ́ àwọn aláṣẹ láàbọ̀ yìí kò sí ní ìmọ̀jú bẹ́ẹ̀ lọ lọ́ọ̀lù gbé wọn pẹ̀lú tani táwọn tó nù ọ́ wọ́n tẹ̀lé bí o wọ́n tẹ̀lé bí o wọ́n mọ̀ bí ọ́ pààrọ̀ ní o lẹ́kùn ìjà ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ adáwọ̀ ti ń tàn aláwùjọ ní o àdáwò ti ń kàn wá láwùjọ ni tí ẹ bá ti ní méjèèjì ẹ̀ka yóò ti bẹ́ẹ̀ ní máa ka ọmọ níka ọwọ́ bíi méjèèjì náà sẹ́ni tẹ́ máa rí pé ìwé ìṣẹ̀lẹ̀ ti mú àìsàn tó ti tó tẹ̀ sí. ìjà máa náà ti ọlọ́run bá kọ́ làwọn kò ní ìlú ti jẹ́ lápò ọlọ́run ara rẹ̀ dáàmú. ìbéèrè tí wọ́n béèrè ni pé àzùkárò àlùmọ́tà wọn ní ìgbà wo ni ó ti bẹ̀rẹ̀ ìgbà wo ni ó ti bẹ̀rẹ̀ ní parí fún. àlùmọ́sá ọbẹ̀ látẹ̀ ní áfírí lọ títí tó fi wọ gbogbo magrebi yẹn màsá ni tó àṣálẹ́ òun náà ní gbogbo àwọn àsìkò yẹn látẹ̀ yẹn áfírí ọ̀rọ̀ fún yẹn ṣùgbọ́n àsìkò tó ń dáa jù òun náà ní kọjá pé tí òun bá ṣe kí ni o tó wọn bá ti yìn múra àti àti wọ̀nyẹn látàlẹ́ tètè nìkalẹ́ fi súnmọ́ pé àti wọ̀nyẹn lẹ́yìn alẹ́ síta púpọ̀ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ṣe lẹ́yìn áfírí lára sáà torí pé àsìkò tí ń bẹ láàrin lórí àtàkùn òun jẹ́ àlàáṣí àlàáṣí àsìkò tí ń bẹ láàrin lórí àti áfírí láti ẹ̀yà áfírí lọ́ba yìí mọ̀tá bẹ̀rẹ̀ látẹ̀yìn bá gbẹ́bí nílé ìlú ṣe kíni wọ́n mọ̀ àlẹ́ wọ́n wọ́n ní tó ti bẹ́ẹ̀ tó bá rí pé ìrùn ti tó tó sì dé mọ́tìrì náà ni ó pè wọ́n ẹni ẹ ti wá pè wọ́n bẹ́ẹ̀ ká sọ yìí pé kò sí iná ọ wá pè wọ́n pè wọ́n àwọ̀ ọmọ wọn yẹn bá yóò kó tó sí ọlọ́ọ̀tẹ̀ nǹkan o lè máa ọ̀rọ̀ ló lè máa ṣe kàkàkà lọ́kàn tó ń bọ́ sẹ́ni kàkà lọ́ọ̀kọ̀ àtìkọ̀ lọ́ọ̀kọ̀ wọn sọ àwọn tí wọ́n mà ti gbé nù wọ́n ní sáà pè lọ àbá àdàtẹ́ àdàtẹ́ gbàtà tí wọ́n ti pè á dákẹ́ ńgbà tá a mọ̀ fún ọ ti pé èyí tí òfin ní ń wá dákẹ́ kápẹ́ńgbà tó ń pé kò fi ẹ̀ńdí pé òfin máa ń ti pé tó dé bá àwọn ẹlẹ́mọ̀ mọ̀ pé wọ́n pe ìrùn tuntun ẹni àwọn ti wá fẹ́ẹ́ jẹ́ àwọn ọmọ kankan kan tó làwọn bá ń pè lọ wọ́n bá ń pè wọ́n ti pé wọ́n ti pé èèyàn lè parí yẹn torí pé ìkẹyìn pé yẹn láyé òsè kí ni o ni wọ́n kọ́ sí ní ìkéde tó kú o tó balẹ̀ tú ètò òǹfẹ́ nu lásán pé tó sì bí báyìí lọ́kùnrin àlàkàrẹ́ wà á yẹ téèyàn bá gbàgbé nǹkan téèyàn bá gbàgbé díkì wá ló sọ pé kí ẹ má ṣe àlè sọ pé kí ẹ má ṣe ẹ bá ti rántí lópin ìgbà tó bá jẹ pé kìí ṣe pé àsìkò díkì rò ní ìdí àrùn kan tó tó gbọ́ yẹ pé gbàgbé téèyàn bá gbàgbé yẹn lè ṣe ọlọ́run yàrá rẹ̀ náà. wọ́n ní ìṣó kọ́sẹ́ ń gbàtà sọ̀rọ̀ nípa pé àwọn ọ̀nà tó dá sí ẹ̀rọ fi kó ọ̀rọ̀ jọ téèyàn bá kọ́sẹ́ kan téèyàn tọ́wá jẹ́ pọ̀ ọkọ níbi tí wọ́n máa ń kọ́ dé téèyàn máa máa dájú rẹ̀ sòtì bá nìyí tí wọn ò ṣe fi ní máa dààmú èèyàn téèyàn ní lọ́wọ́ mo rò bóyá sáyẹ́ pé máa ń níwèé ẹ̀rí kan tí sẹ́yìn bá bùkátà wí ẹ̀rí tí òfin ní jẹ́ pé àwọn fọ́ọ̀mù àdìwọ́ láàmú ibi kọ́ ọmọ àpàrẹ ọkà tètè ni ó ti gbá sàbò ni ó yóò fi wá di wàhálà tòótọ́ ọba ní ẹ̀bá ti ní yóò ṣe náà tó jẹ́ pàápàá jùlọ bá jẹ́ pé alákọ̀ọ́kọ́ ń jẹ́ sẹ́ halal ilé ẹ̀fẹ̀ jẹ́ iṣẹ́ halal ìdáka náà òkúta burúkú yẹn bá mọ̀ wọ́n á jẹ́ pé ìsàǹfààní fún rẹ̀ ni ìsàǹfààní fún àti bẹ́ẹ̀ tó tiẹ̀ pé òní ti dá wàhálà rẹ̀ ló sàǹfààní tẹ̀lé. ṣùgbọ́n ìrìn yóò wò kó tó di pé yẹn ti tẹ̀kálẹ̀ fún òun ti máa kó ń lọ sí kò ní fi kí ló dé téyìn òun ti tàkọ́kọ́ yẹn mọ́ ní àbílẹ̀ yẹn ọkọ̀ mọ́ sáfù kan bẹ́ẹ̀ sékè tẹ́ tó ní ìtumọ̀ láwùjọ tẹ́lẹ̀ ọlọ́run ti ara rẹ̀ mọ̀ àmọ́ tẹ́yìn bá ti mọ̀ iṣẹ́ tẹ́yìn lè ṣàǹfààní bẹ́ẹ̀ lè ṣe àbúrò pọ̀ ẹ̀ tí àsìkò náà lè fi kọ́ nígbà tí wọ́n ti kọ́ yìí ọlọ́run ti ara rẹ̀ náà àríṣọ́lá ń bọ̀. àwọn ọlọ́run ti ara rẹ̀ mú ní alákọ̀ọ́kọ́ nípa wípé nípa káyọ̀tì ka ẹ̀sìn kúnnà àwọn bàbí màtòlì àdáhà tí ó fi wá di pé àsìkò ni ó àpèpà ìléyà ní èyí tó hàn sí ìwọlọ́pù tẹ̀lé àìlẹ́mú àwọn ẹran tí a fi ń palẹ́ yá àwọn ẹran tó ti bọ́ wà mọ́ sóṣù àwọn ẹran tẹ́rì ti wà lórí rẹ̀ ní tó sì jẹ́ pé a mọ̀ ní lọ́pọ̀lọpọ̀ tí wọ́n sì máa ta á pẹ̀lú àwọn ọjọ́ òbí wọn òun náà nira fún mi màálù àtàwọn ẹran lé ta àwọn yẹn bóyá gbòòrè tàbí orúkọ tàbí àwọn ẹ̀ṣọ́ rẹ̀ so àwọn wọ̀nyí a ti mọ̀ yí pé mùsùlùmí bẹ̀rù yẹn tọ́ba jẹ́ pé ẹ̀sìn náà ń bọ̀ ni wọ́n sọ ọdún bí ẹ̀sìn ó ti kí ni o tó wọ́n kà fún wa tóbi wọ́n sì mú gbogbo àwọn orí ti bí òsèyìn bá wọnú wàhálà ìfi kí o sọ náà ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ téèyàn lè fi gàlà tó lè fi pa kíní téèyàn lè fi kíní kíní kan tó ń sọ tó bí ọba jẹ́ pé nù rẹ̀ lọ́wà tó èyí tí nù sóòsù gbé wá gàgà tó sọ pé náà là ń lò yẹn wọ̀lẹ̀ kó lè dàjà àìnà àlágún mi ṣàáìrì là ẹ̀rí kọ́ lọ́wọ́ bá máa má nà á jù ìjọ àìníkì bẹ́ẹ̀ náà ni wọ́n padà iná òbí zibṣin ọ̀gbìn àdìpẹ́nu àwọn nǹkan tó ti pé yìí káfọ́rọ́ òbí ní ìdí ọmọ ẹ̀ ń sọ̀rọ̀ jẹ́lì òun náà ni tó bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ màálù náà láti rí inú anásò ẹ̀ńtọ́ kọ́kọ́ dídú máa ń kàkà pẹ̀lú àwọn kan bẹ́yẹn so àwọn àwọn ẹran wọ̀nyí a ti mọ̀ pé òun gangan ni ẹran ìran tí wọ́n ń lò jù lọ́dẹ tí àtìní ní bí ẹ̀rí kan tó lálẹ́ àti àtọ́gbá mútẹ́mútẹ́ pé sàádé kan o ọwọ́ amúkayọ àwọn ẹran tá a sọ yìí tó ti gbé náà ló fi pa nínú àwọn sàwádìí tù ní ẹnu ẹ̀ tó bá ti jẹ́ pé nù sàwádìí tù ní àbùkátà ká mú tẹ̀kọ́ yóò kan kankan tí ó yí padà ká mú wa. tí wọ́n bá sọ tún ẹtí sínú ọba ní mọ́tìlá náà tí wọ́n bá wà bẹ́ẹ̀ jẹ́nẹ́rà ni wọ́n wà bẹ́ẹ̀ jẹ́nẹ́rà ni bó ṣe wà bẹ́ẹ̀ náà nínú bàdí màkìlàní àbílọ́ náà ti tẹ̀lé sọ. àlàyé rẹ̀ sáfà fún mi bàdí màkìlàní nínú ni ní ti gbogbo bàdí màkìlàní àbí ní ti gbogbo rẹ̀. tó ètí náà lásò ti wà yẹn bó ṣe gbìyànjú náà òun náà láti kí ni o òun náà láà lò pẹ̀lú àwọn àhàdìsí mi sáàlì nípa pé àmì sọ̀sọ̀rọ̀ ọ̀pá màálù yẹ báyìí yọrọ ra fún mi gbogbo nǹkan yìí tó yẹn ti wà ẹrí ti wà lórí ẹ ti wà ìyẹn láti wọlé lórí pé mùsàwárì tù yẹn nínú tó fẹsẹ̀ múlẹ̀ sáàárín kankan tó ya pàṣẹ lójú ayé àti sọlá sọlá lójú ayé àwọn sọhábà lẹ́nu wà lọlá ìsàlẹ̀ àárẹ ó sì tó wà tó láti fi àtẹsẹ mú ẹsìn wáyé pé àpẹẹpà tẹ bá pa àpò tọpa tó wá rí tó ń bẹ pa ẹsìn ní jíjẹ lásán pé kẹrin ọwọ́ ká jẹran tẹ mọ̀ pé àwọn tó kò sí aburú kankan nínú rẹ̀ ṣùgbọ́n kọjá pé lápè ní ẹran òṣìyà yẹn kò sí náà lórí jíjẹ ẹran òṣìyà lára wa a'lam tàbá wa wo lóko ìpè tàbá ní ká kàtìgórẹ́ ìdá wọn ní àná sí méjì tí wọ́n nǹkan nù tó ti wá wà nù rẹ̀ aláti lè ti ní aláti sọ pé a ní láti ńgbọ̀ ọ̀jẹ́ o a lò àwọn yẹn náà ṣe kí ni ó sì tó wa dáadáa kọ́lọ́ ọ̀fà kó ṣèrọ̀ fún wa. bákan náà wọ́n ní nínú sóràtò àárọ̀ tọ́lọ́ ọba sọ bó ṣe fún ànábì musa àlẹ́ sọlọ́tò sọlá ní títà àyà ti gbé láti ráwọ̀ kọ́lọ́ ti fún ní àmì mẹ́sàn-án lọ́sọ́dọ̀ nínú àwọn àmì tọ́lọ̀ fún musa àlẹ́ sọlá fi tọ́ka lórí wípé orí òdodo ni musa wà àwọn fìràwọ̀ náà àtàwọn èèyàn rẹ̀ wọ́n sì wà lórí àmì òun náà ní bọ́lá ọ̀sẹ̀ náà àjàrọ̀ ọ̀sẹ̀ wọn lọ́wọ́ náà tàbá sí wọn. nínú tẹ́mi abẹ́ dénìyàn kó nira sí ní tata. tata ó ti kó ní kékeré gbogbo ní bẹ́ẹ̀ ní tata kù síbẹ̀. ẹ mọ̀ pé tí tata bá kán léèyàn lára báyìí yọ káyàn lára kúrú. àbí ẹ̀kọ́ ni ibi tó ti fẹ́ jà kan ibi ìnàtúndé ibi ìnàtúndé ibi ìnàtúndé. ọlọ́run ti jẹ ìdíje ìdíje téèyàn lè ṣe kíni o téèyàn lè jẹ àwọn ẹran táwọn yìí náà ètò burú nu wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni bí ẹ̀mí dúró tako mi ìbá gbólé tó kàn ti kùfìrì tó kó fún yẹn gbà o tí mi ọmọ léyà káàkiri ẹ tí màálù bá ń sọ bá léyà ẹ mọ bí ó ti rí tí màálù bẹ bọ́ bí fún ọdún fẹ́ ká ẹni tí ó lè àwọn alápàtà ni o àbáwọn tó ń mẹ́rán mú àwọn bá ràjà ni wọ́n mọ bí wọ́n ti lè bẹ́ẹ̀ àwọn ata fẹ́ pa gbẹ̀yàn fẹ́ pa bọ́ọ̀lù èyàn máa wò báyìí lé o èyí pa òní ká so òfin ríran tọ́lọ̀ ọba rán tọ́wọ́ àná tọ́lọ̀ ń rán táwọn ìjọ kìlá òun kò túmọ̀ lórí pé aburú ni tàbí pé wọn ò lè jẹ́ pàápàá jùlọ gbà tá a ti rí náà sóò nàbàwé john sherif sábì sahih ó ti fi fún wa pé tàtà jẹ sọ wá ti kódà tó bá lọ jẹ́ pé lásìkò tí wọn ọjẹ́ bá kan nínú ẹ̀sìn yìí ń gbọ́ tá a ti wà bẹ́ẹ̀ lónìí láti sọ́dọ̀ ti sọ́n bá ti wà àjẹpá gbà pé àyàlù náà so ọlọ́run ló sì na wọn ogun oríṣiríṣi kò sí tọ́lọ́run ọba ìrèké olóò lè fi bá ẹ̀dá ọlọ́run ti ṣe ìdí àtẹ̀kùn rẹ̀ pé kàtà bẹ́ẹ̀ ní tòun tẹ́ máa lé tẹ́ lé dáhùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé yóò kú àwọn ni wọ́n dé lóògùn níbi yìí ẹni tí yóò kú yóò fi nǹkan mí mà torí tí wọ́n fẹ́ kí ló ti dára rẹ̀ ọba sọ pléyà kalẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni ó kú béèyàn ó ti àsálà ló kù béèyàn ó ti tà ló kù téèyàn máa sá káàkiri bẹ́ẹ̀ náà gbogbo nǹkan gbogbo mi wọn gbogbo oúnjẹ wọn gbogbo ìdílé ìwà báyìí o gbé ètò àjọ kàkà rẹ̀ àwọn bá ti ní one one thousand two two thousand ẹ̀yìn bá ti dá márùn-ún ó kò ní di àjọ fún un tó ń bọ̀ abẹ́rẹ́ pẹ̀lú ọ̀tajà thirty one tẹ̀rí innamal a'malu bin niyyah gbogbo sẹ́pà pátá pẹ̀lú àníyàn wa innama likulli mri'in náwà máa náwà gbogbo máa náwà máa náwà yọ̀ọ́mọ̀jẹ́ tó máa ní ẹ̀kọ́ kan tó bá nílé rẹ̀ ibẹ̀ ni olùmọ̀wá sẹ́kọ̀ ibùdó ọ̀sẹ̀mẹ̀ wọ́n sọ́mà ọ̀lọ́wọ́ dáná ní wọn ẹ̀kọ́ ẹ̀lò ìfìyà wọn. wọn ni wàá kólé kólé àmìlẹ̀ bèlè yàgé wọ́n tó dá alẹ́ ní mọ̀tàlẹ́ bàbá xélàtì fa iná mẹ́lẹ̀ àmàlù bẹ̀ bí yáàtì kàmá àtà ní ní kọ́bàrẹ̀ sẹ́kọ́tì. wọn ni dájọ́ gbogbo sẹ́kọ̀ kan pẹ̀lú àníyàn rẹ̀ kí ni ìdí tó fi tẹ́ fi gbélé ìkàlẹ̀ ń mo ò fàfẹ́ gba Chelsea ní orí àtọ́wà wọn ṣùgbọ́n tá a bá ti gbé bàbá ṣe gbé gbà yẹn tá a fẹ́ràn náà á padà rí ní àrìlára àwọn òsì ní màmá ti rí ní ara wọn wọ́n bá ti já ní ẹ̀yàn mórí bí ni wọ́n onírìbá òun náà ni wọ́n ẹ̀ńtọ́ fẹ́ fẹ́ yàwó ìyàwó tó fẹ́ ọmọ pé ọkọ ti kọ̀ sílẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tó a bá ti kọ̀ bù nílẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kí lọ́lọ́ sọ ọlọ́ni fàyè sọ̀lá kọ́ha fàlà tàṣílù láwọ̀ mi báàdù hàtà dáńkì hàdáwùjá ọ̀yọ̀ tí a bá ti kọ́ lẹ́rẹ̀ mẹ́ta ọ̀tọ́kọ̀kùnrin láti tẹ̀mọ́ títí tó kéde yóò fi lọ lọ́kọ́ wò mí tí wọ́n bá gbéra wọn àtọkọ tọ́pẹ́ra wọn wọlé tọkọ náà wọn lóko tó fi ọmọ ìtàkùrú tọkọ ẹlẹ́ẹ̀kẹ́ àgbà púpọ̀ ìbá tẹ̀ fẹ́ padà sẹ́ni kan sáàrí pé ọkọ yẹn ṣe gbìyànjú bí ó ti fẹ́ obìnrin yẹn padà ọwọ́ gbogbo ń lọ sí kọ́lẹ̀ mẹ́ta ṣé kí n fẹ́ ṣe bá fẹ́ ń wà padà kọ́lẹ̀ ọkọ yẹn ó lè ṣe kí ni o ló lè lẹ́tọ̀ọ́ sí ọ̀hálẹ́ lónìí nínú àwọn pílà náà wọn bá rí torí irú ìyàwó yẹn ṣẹlẹ̀ ẹsẹ àbòsí kí ni òkú ọfẹ ọdún pọnì. wà á tún bí alẹ́ mọ̀ sí láti ẹ̀ ń bá fẹ́ dọ́gbọ́n bíi kankan tí ilẹ̀kùn èké rẹ̀ yẹ ilẹ̀kùn rẹ̀ mọ́mọ́ jọ jáde bẹ̀ èyí tó gbogbo tẹ́ pẹ̀lú àníyàn gẹ́gẹ́ bó ṣe wá látọ̀dọ̀ ọba rẹ̀ kọ́ ọmọdé bó ṣe gbà látọ̀dọ̀ àlẹ́ wọn Muhammad sallallahu alayhi wa sallam sẹ́rí oríṣiríṣi èyí yẹn lẹ́ sọ ọ̀nà kọ́sà fún wa ní ìfìjà islam pẹ̀lú títẹ pẹ̀lú àwọn èèyàn yìí èmi ò mọbi tá a fẹ́ kó sí tèmi títí nàìjíríà islam yẹn táwọn fẹ́ẹ́ nìyí táwọn ayé láwùjọ ti wáyé o èmi ò máa bá ti fẹ́ẹ́ tó òbí lé jẹ́ níta. ní òpin ẹ̀ lórí ìsìnkú òkè ọ̀fẹ́ yẹn ní màá yá yín tó mílíọ̀n tó mílíọ̀n ọ̀fẹ́ kó fún wa ẹ̀ fi dàpọ̀ ní àgbàdà fún àgbàdo fífi ìka èlò ní òtò dáa iye àgbàdo mélòó lẹ́yìn bẹ́ẹ̀ èlò ni wọ́n tàgbàdo gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan mọ̀tẹ́kìbà nítorí pé lábẹ́ ẹ̀ kí àwọn ọlọ́run lọ́wọ́ káwa ti kojú àwòrán rẹ̀ kalẹ̀ tọ́ba níbẹ̀ tọ́ba ti kó tó mílíọ̀n fún àwọn àjọ pé èrè èrè níye báyìí ah, ah, èrè tí ò ti délé àwọn yẹn kóra wọn ti báyìí báyìí ò kóra ni ọlọ́run bẹ́ẹ̀ nígbà tí ẹ̀ ń yá àyàn ní two million tó ní yọ̀ọ́ màtán one one eight tó ní di oṣù yóò sàn lóṣù méjìlá ẹ dákun ẹ bá multiply two million one fifty thousand ẹ wò báyìí ni mo ṣe ní sèkò one fifty thousand òkè ni wọ́n èrè tí wọ́n èrè báwo sá ọjà tá a gbé ẹ̀kọ́ àwọn òkùnkùn náà tọ́lọ̀ gbé wá náà ọ̀dà lọ tẹ̀lẹ̀ yìí níbo yóò ti rí tọ́jà tẹ̀lẹ̀ báyìí ilà yẹn sá ọ̀lọ́ wọ́n ti fi tàwọn sọ̀ ilà yẹn sá ọ̀lọ́ bàgbàdo bá wà ń bẹ̀ tí àgbàdo bá wà lórí ibi sọmọ yẹn tí wọ́n tàgbàdo sọmọ yẹn àgbàdo lórí ibẹ̀ títí látọ̀ láti ọmọ àgbàdo sọmọ tọ́lọ̀ lè fi wá tàgbàdo òfin lé bẹ́ẹ̀ náà lólóyìn àpótí orin tó o ṣe tó o bá ṣe two thousand àpótí ta ló fi yọ pé orin ọ̀wọ́ ní gbogbo two thousand àpótí yẹn x yẹn kí ló fi ọ pé five five litres tó láti rí níbi gbogbo àpótí kọ̀ọ̀kan kí ló fi ọ pé ten ten litres lọ láti rí kò sí àìmọye àpótí ni òní tó yín bẹ́ẹ̀ ni oyè òkè ní dédé ara ìmí ìlọ́jẹ́ pé kùlùkùlù lásán ni wọ́n bá lọ ìmí ìlọ́jẹ́ pé tẹ́ bá wò wá ní ta ni ìmí àwọn ó ti afẹ́fẹ́ ma lọ́wọ́ ìní ìmẹ́ tó ṣe pé iná ni ó jò lọ àwọn oníbẹ̀ tó ṣe pé kẹ́ ni ó mú wọn. kájú àgbà ìpẹ́tọ̀ àti tèèyàn náà ìyá àgbà one point five million naira yóò sì máa fi san tó lé ní one point six something thousand naira lérí ìgbà kan ní. ìbáni ẹmọ́jà sanra wa o ìbáni o kọ́lá ọba subhanahu wa ta'ala kó dáhùn kó kó sì àánú fún wa gbogbo ká máa sọ pé mùtọ́rọ́bà ni mùtọ́rọ́bà kọ́ yẹn ìjọ pé ní mùtọ́rọ́bà ni yẹn sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi ẹ̀sẹ̀ ọlọ́run gbà wọlé wọ́n lọ sí hẹ́ẹ̀kì wa tọ́ba tí àwọn àìsàn yẹn wá ibi tí wọ́n lo kéèjẹ̀ sí àwọn ọmọ pé ilẹ̀ yìí wá sí rẹ́ǹtẹ̀ pé á lo kéèjẹ̀ á lo kéèjẹ̀ sí àwọn tí wọ́n lo owó yẹn náà wọ́n lo kéèjẹ̀ lẹ̀ so gbogbo tí wọ́n lò sí ọ̀rọ̀ yóò fi ṣẹlẹ̀ àwọn ọmọ ṣe superstition lẹni tó tó wà ní kí a rẹ̀ wá láàrú fẹ́ ṣe ń bẹ̀ ní àti ibi tí báńkì yẹn wà wọ́n máa wá oyin ti débẹ̀ wá wo wọ́n máa wò ní ọ̀gbọ́n náà lọ́gbọ̀n bóyá lóṣù tó sóṣù ní nílẹ̀ méjì ẹ̀kan lóṣù méjì ni wọ́n máa wò tó ní oṣù tí ó ti ṣe abẹ́sì wọn wà wò kó ti abẹ́sì wọn máa ti bẹ nínú àìsùkọ àìsùkọ kan tó bá ti mọ̀ ìjọ táwọn abẹ́sì rẹ̀ wọ́n wà wọ́n ti ti wọ́n máa ti gbogbo àwọn fẹ́ǹsì tí wọ́n èlò gbò láti fẹ́ mákẹ́tẹ̀ tó bá mákẹ́tẹ̀ tọ́ba jẹ́ pẹ́tọ̀ nígbà wọn mákẹ́tì ẹ̀ tán one point five million ṣe oṣù yẹn nígbà ìwò owó tàbí kílẹ̀ ní ọ̀la two million kárí ibẹ̀ yẹn lẹ́sìn ọ̀pẹ̀tọ̀ fifty fifty lápè forty fifty lápè ṣe lápẹ̀ seventy thirty lápè twenty eighty lápè ìyẹn profit ni wọ́n pè tó kò bá ti pè òfò dé náà mo rò pé yé wa tó kò bẹ́ẹ̀ ti dé nìyẹn tọ́ba jẹ́ pẹ́tọ̀ tó dé rẹ́ẹ̀dì one million one point five million naira òun náà lọ yóò gbowó ẹ kò rírè ni wọn náà ò rírè wàhálà tó ti má bínú á rírè ìjọ mi. nígbà tá a ti gbogbo ẹ tá a fẹ́ sí gbogbo ẹ one point two lọ padà kú sí bá one point two mi o kò ní kó three hundred thousand wọn náà kò ní kó wàhálà tó ti kiri òtún òní ó kánú kó gbowó ẹ kó sì ní wọ́ kó sì yẹ kó rí nìyẹn. àmọ́ láì ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lọ́kọ́ tíyẹn bá ti fẹ́ máa pẹ́ fún tọ́nà ọba ìlú kí Allah subhanahu wa ta'ala kó dáhùn kó sànù fún wa ọ̀pọ̀lọpọ̀ fítánì là ń lọ sọ̀rùn bọ̀ nínú àwùjọ tá a wà yìí tí yóò ti lọ́ọ́ máa fi fàǹtà mi tó ṣe pé ọ̀tọ́ léèyàn lórí àbí Allah subhanahu wa ta'ala ọlọ́dà kọ́kọ́ làwọn kò níbi gbogbo ti jẹ́ má burú ó jẹ́ kí n ti ń bẹ lọ́wọ́ kọ́nà kojú ojú wa kọ́nà kó so wallahu ta'ala a'la wa a'lam. ká sọ pé obìnrin ọkọ rẹ̀ fẹ́ fẹ́yàwó ọ̀sájà wà láàlẹ̀ nǹkan kan kọ́kọ́ fi fẹ́yàwó wọ́n ní tòun látara bẹ́ẹ̀ téèyàn lè pààrọ̀ obìnrin pààrọ̀ báwo ilé ẹ̀ fẹ́ fẹ́yàwó. ìsọ̀rọ̀ pípààrọ̀ bẹ́ẹ̀ náà ẹ wà bẹ́ẹ̀ ti mánéjì ẹ̀rí lókun bàbá pé tọ́jú àti títí pé ọ́ tẹ́wọ́ títí kó ti kékeré. bí bàbá ti tẹ́wọ́ tí ò ti kékeré tó gbogbo ọ̀nà tó bá dá lókun tẹ́gbẹ́ ẹ̀ ti ṣáàkìlù ẹ̀ sì parí kóbìnrin Eh, bá a ti wí bá a ti wí o ọlọ́run ó sì rọrùn fún wa o ọlọ́run mọ ọdún nulẹ̀ obìnrin wọn ti padà gbàdúrà wa wọn ọlọ́run ti gbàdúrà ó ti ó ti padà ní oyanjú tó wọ́n kọ́ mára ni ọlọ́run pàmì tètè ní ìtọ́jú rẹ̀ ní ìtọ́jú ẹ̀ olùkóyè ọ̀tàn àmọ́ pé ẹ pààrọ̀ pípààrọ̀ báwo adékè méjì lẹ́gbẹ́ fẹ́ papọ̀ náà ní ẹ máa bẹ́ẹ̀ fi tu àpòtẹ́ àbáfẹ́ àríkẹ́ ìpẹ̀lẹ́ ṣáàlá ẹ mo ti ní tẹ̀rẹ̀ ọmọ ti bá tàwọn ṣé nǹkan sáfẹ́ ni pé kìnnìkìnnì kan ọ̀fẹ́ kìnnìkà ọlọ́run lọ́mọ sọ́dà sábẹ́ lọ́mọ sọ́dà fún mi tọ́lọ́ bá máa pé ó lórí fún mi láyé o ti rọrùn tọ́ba tí mo tó ní lórí tó ètí olórí náà ní kọ́nà òsè fúnlẹ̀ ètí olórí ọlọ́run ti lè ká kílò ọ̀wáyé tó